gbẹ́nu sọ̀rọ̀ sórí ló wá kọ́ àwọn aṣiṣẹ́ méje méje ni kò máa kà ó méje méje kò gbọ́dọ̀ ju méje méje lọ. kọ́mọ́kù yàgbẹ́. àwa ni. ìwọ làwa ni ọlọ́run ní ẹni kí ló ṣe. sọ̀rọ̀ wèrè ní ẹni. ìwọ ń bọ́ lọ́run jórúkọ oníwọ̀ ó ń pè wọ ní àwa ni ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni ta ló wá bá ṣiṣẹ́. ọ̀gá yín bọ̀ wọ́n ti dé. ọ̀gá yín bọ̀ wọ́n ti dé ṣọ́ ti rí mi ni ẹ ti fún mi lọ́wọ́ ni. Ah, ah. a ti rí bàbá ayédọ́gbọ́n jẹ́ ta ti kó fún bàbá ayédọ́gbọ́n. àló ń jẹ ẹ ti kó owó fún ayédọ́gbọ́n. bẹ́ẹ̀ni. nílùú yàtí nù mí ah yéé ẹ̀yin kó owó fún ayédọ́gbọ́n ẹ ti fẹ́ rí mi fí àbí sixty by one twenty mi ìpè méjì nílùú ó dàgbò rí yíyí ẹ ti mọ̀ mí àbí ta ló ní kẹ́ gbẹ́ tọ́ mi fẹ́ lómi èmi bí mo ṣe kéré yìí kò ṣe ṣoṣoṣoṣo balẹ̀ ẹ bọ̀ wọ́n fún mi àkàjẹ́ ni kí ló ṣe ẹ ṣí ẹrẹ ni nínú títí wo ẹnìkan wọ́n yabọ́ wa a a a. alaye àwọn bíbù yìí jẹjú gan o Baba, ayé dọgbọ́n yẹn gan a. ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti mọ̀ pé kú yányán làwa àwa kì í ṣe kú fífi o kú yányán anybody. kò sí wèrè o tẹ́mi bá tẹ́mi bá tẹ́mi bá fọ́ tí bá fọ́ iyán tí mo gbé mu tán ẹ̀rú máa bẹ̀ kọ́ yín ayé yín máa bàjẹ́ ni ẹ jẹ́ lọ. ẹni máa rìnrìn ó máa sáré gan ìgbàgbọ́ àwọn èèyàn nìyẹn ẹ̀dá àwọn ojú ọ̀pá wọ̀ kan ṣe rí i pé kò jọra wọn ìrìn àjò mi bá mi dáhùn sí i á jẹ́ kí n rà látàkùn. àníkẹ́ àníkẹ́ mo ti ń bọ̀ mo ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́. bọ́ bá bọ̀ tán kó jiná mò ń fẹ́ ní nísinsìnyí o. mo ń bọ̀ ọ ìyá àgbà. kò burú. àníkẹ́. mo dé mo àgbà tèmi ìpín tí mo yàn tọ́lá nìyàn kọ́lá mi máa ṣe fòmídà. ọlọ́ntẹ́ mi má gbàgbé mi bá mi gbọ́rọ̀ mi kábíire ìrìn àjò mi bá mi sáyẹ̀sì má jẹ́ tẹ́ni tí ká mọ́. àní kẹ èmi ni ṣé mi mò ń pè ẹ́ tó nǹkan lóhùn tó wá pé kájà mọ́ gbó ó bá sì ọ dákẹ́. ẹ má bínú bẹ́ẹ̀ ṣe ń pè mí ni mò ń jẹ yín àmọ́ nǹkan tí ò fẹ́ kí n ni pé. wọ́n ní kò dáa kéèyàn mọ̀ sọ̀rọ̀ nílé ẹ̀gbìn. èyí tá a wá sọ yìí nǹkan kí ló wàá mú ṣe ọ ṣé tìrẹ ló di ni àbójú rẹ ló fọ́ ọmọ burúkú ló fẹ́ yà bàbá sì ti rówó gbígbé ọ̀ṣòro dámù ṣòro oúnjẹ ìtókù náà nù kọ́ gbé kọ́ lọ jẹ́ kọ́ wá wà kókó tó ọ fẹ́ jẹ́ o ọmọ rẹ̀ tí oúnjẹ alẹ́ o kí ni yà ọ lẹ́nu ẹgbẹ́ gbọ́gbọ́n ká má sọ̀rọ̀ kó má ṣe hàn ká má sọ̀rọ̀ kó ọmọ ẹ̀ lára tí bá tún sọ̀rọ̀ nù lé tó tún ṣe hàn wò ó ẹlẹ́dẹ̀ da jù ọ lọ mọ̀kọ́mọ kó gbé gbogbo dìde nu agbọ̀n. máa ṣọrùn bí ọrùn ọlọ́jọ̀jọ̀ ó ti kọ́ ni mọ́ létí bí ẹnì kan òkè ọ̀hún. Hmm ọ̀rọ̀ tí ọ̀bá dìyàn hàn kèmọ̀ ẹ́ láriwo lọ obìnrin bá fún orí báyìí. tá ń gbé síbí tá ń gbé pọ̀ síbí ah, ẹ ti wo ó ti ẹ̀ dọ̀tí ah, ah. irú àwọn èèyàn wọn ni wọ́n bá gbélé báyìí ìtorí olórí burúkú èèyàn ni olórí burúkú ọ̀rọ̀ ṣe wà o ilé tí mo kọ́ tí mo fowó ara mi kọ́ ṣé ẹ̀gbin lẹ́ẹ̀kẹ́ mọ́ jírí wọ́n pariwo ní sí o ẹni tí mo bá wá jábọ́ nù léyìí onítọ̀wọ́ mọ̀ gbọ́rùn ara rẹ̀ jẹ́ ẹ̀gbọ́n mi ni mo ní ìwé rẹ̀ wọ́n ló gbé nǹkan sí i. onítọ̀wọ́ ò tiẹ̀ gbèsù gbẹ̀gbà torí ọlọ́run àrùn ọ̀dà ọlọ́dà táwọn onígbà márùn onígbà mẹ́wàá onígbà mẹ́ẹ̀ẹ́dógún òní mọ́ kọlẹ̀kùn. bàbá gbé káàbọ̀. Ah ń bo lọ rán mi o tó ń pé bàbá àgbà kó káàbọ̀ wèrè wo ló gbé kinní síbí. èmi ni. ìyá ló gbé pọ̀ sí ìlà ìfọ̀ ọmọ rẹ ọmọ yìí o báyìí lórí èyí ti ń dà mí lójú jọ̀ǹpọ̀ ti forí gbálẹ̀ rí. ẹ mọ bínú. ọmọ ọmọ gbé síbẹ̀ kí n lè wá fojú kẹ́bọ ni kí ló adé tó fi gbé bẹ́ẹ̀ ìgbà tí mò ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ ni ìyá àgbà sáré pè mí mo wá ní kí n gbé e síbí kí n lè tètè dá wọn lóhùn. ó wá rí i pé onílé ló lè fi ìyà jẹ àbí wòmínà o ti fi orí gbá ògiri rí bẹ́ẹ̀ ni ọba sì ti forí gbògi tí ẹ̀jẹ̀ bá ti lè ta sí ọpọlọ ọpọlọ wọn mọ̀ mí aṣọ ọmọ gbó aṣọ òun ọmọ fàya ìgbà náà lọ́wọ́ bọ́ sí títì tọ́mọ rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri ó dá lójú pé èròjà wèrè ti pé lára rẹ ó ti forí gbálẹ̀ ìwọ ọ̀rọ̀ tọ̀nà tán yìí ta ló jẹ́wọ́ ẹ. ìyá àgbà ló jẹ́kù fún mi. ìyá àgbà ló jẹ́kù fún ọ ìwọ ọ jẹ́kù fún ọ ni ọjà sí pé ìwọ lọ ní. báńdé ọ jẹun ìtọ́rí bẹ́yàn bá ti jẹ́ wèrè ibi tí wèrè ti jẹun náà nù bọ́ bá rí di ọmọ fi jẹ́. ọ̀yà mọ̀ jẹ́ jíjẹ mo lọ́dọ̀ kọjá jẹ sọgbẹmẹ yọ gba biro má jẹ yọ gba biro. ọ̀rọ̀ ẹ má fi àjọ mọ́ òru. wọ́n yìí ṣèlú ẹbọ jù bá náà lọ ebi wọn lọ ṣèlú ẹbọ fúnra rẹ. kí ni ká pélé yìí ọmọ ọmọ tẹ̀lé mi. bọ́ọ̀ àti kẹ́tí bá gba ìgbálẹ̀ mọ́ lójú ìwọ̀n ọlọ́tọ̀ọ̀rọ̀ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ báwo jẹ́ alábì ló talẹ̀ fún ọ ó ṣe wá lọ fẹ́ lómi lẹ́tọ̀ rẹ̀ ìdásánì kú ẹni tí ò dé sun kọ̀kìn kó ń bẹ̀ a sì gbọ́dọ̀ wo bí afẹ́fẹ́ ti ń fẹ́ àti ibi tó ń fẹ́ lọ ká tó de eru kó wẹ́ ń derú lerú tó má bàa ṣẹ́ mọ́ni lára. ẹ ṣe ń balẹ̀ àmọ́ rí yín bá lóòótọ́ alábì kọ́ ló talẹ̀ fún mi. àmọ́ ọmọ onílẹ̀ mu àwọn méjèèjì sí i ń bó wá gbowó lọ́wọ́ mi orúkọ alábì ló fi jẹ́. ṣé orúkọ àkàrà kan kò bọ́ ni ṣé orúkọ àkàrà ṣó papọ̀ mọ́tò ìkuru ni àbọ̀ orúkọ ẹ̀mí àlàbí ó papọ̀ mọ́tò ayédọ́gbọ́n kí ló sọ wo owó tó san tẹ́lẹ̀ sàárà tó yọ sí ẹ ló fi dí o ṣẹ̀ṣẹ̀ máa san owó tèmi ni tí màá gbà lọ́wọ́ ẹ̀ ó máa san owó tèmi fún mi. àlàbí já ṣe sùúrù já ṣe sùúrù. kò sẹ́ńtà máa fẹ̀tọ́ ẹ̀dùn tí ò ní dùn. ẹjọ́ mọ o. Elédùmarè gan abágbẹ̀tẹ̀ lọ́ọ̀dì ó ṣàmì yóò bínú ń bí ọ̀rọ̀ dé yìí. èmi ni ó fi yá màá rí i pé kọ́sẹ̀ yòó tó délẹ̀ ó fi yá àlàbí ọlá baálẹ̀ tó ń jẹ rèé o ọlá baálẹ̀ tó ń jẹ ni. aṣọ àpọ́nlé tiẹ̀ náà sì ní ya. ẹ̀yin má wọrí ipa yẹn ẹ fa aṣọ àpọ́nlé mi lẹ̀ awọ ni ó yí gan ó yí gidi. o ṣé o wọn náà ra pọ́nlé o wà ní wọ́n fọṣọ rú ẹ̀ ṣòro mọ́ ọmọ eléyìí ò ń ṣọmọ rẹ̀ eléyìí lè dàlú lórí ọ̀rọ̀ owó ẹ má fowó rẹ̀ dùn ẹ má fẹ̀ tọ́ rẹ̀ dùn bó bá ti pa yín pọ̀ ẹ máa fún un kíákíá irú àwọn ẹ̀sán wà lábí o ah. ó ti ń pọ̀ jù. ẹ̀yin ni kẹ́ ẹ ṣọ́ra bẹ́ẹ̀ bá ń ba ṣe ẹ má jẹ́ kó wú ẹ̀ ó máa hàn owó jọ lójú dáadáa ọlọ́run kan wọ̀ náà lè ẹ rí i pé ẹ wówó ẹ̀ fún ẹ wówó ẹ̀ fún ẹ má dá wàhálà sí lu o ẹ jẹ́ kó wọ ẹ̀ tẹ̀ lọ́wọ́ o. ilé ayé ṣẹ̀hún yìí lọ sópin o. ilé ayé ṣẹ̀hún yí lọ sópin o ọmọ ádámọ̀ ṣe rójú ayé. Hmm. gàrí two náírà kò ju kẹ́ni méjì ó fi pa nù. ẹ kú kalẹ̀ bàbá. ǹlẹ́ o ṣé ò sí èwo látún rí gbọ́. mo wá rí yín fọ́rọ̀ kan ni. ń gbọ́. lákọ̀ọ́kọ́ náà mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àti ìyá àgbà fún ọlọ́kan ìjọ̀kan ìgbìyànjú yín lórí mi pàápàá jùlọ bí mo ṣe ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ jáde mo dẹ̀ gbàdúrà pé àsọmọ tí ẹ fi inú bí àtẹ̀tẹ̀ fẹnu bí èrè kọ̀ọ̀kan nínú wọn kò ní sọnù. àmín o àmín o. ohun tí mo bá wá ni pé ẹ̀yin àgbà náà lè máa ní pé aláàbọ̀ ẹ̀kọ́ kò ju ẹrú kò ju ọmọ ọ̀dọ̀ ló máa ń yà láwùjọ wájú. ẹ tún ní pé aláàbọ̀ ẹ̀kọ́ ayé á máa gbádùn ẹ̀ ṣùgbọ́n òun ò ní gbádùn ayé. òní lè gbádùn ayé. kọ́lọ̀ mi má bàa wá rí báyìí torí ẹ̀ gan-an ni mo ṣe wá rí yín ó wù mí látọkàn kí n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. ẹ rí nǹkan ẹ mọ owó ọmọdé aṣọ lọpọlọ pípé ni ọ bákùdá bá ti wọ ọ̀rọ̀ èèyàn láyè bónítọ̀ wọn ti bákùnù ah ó mọ̀ gbìyànjú o ọ̀dà orí torí ọ̀rọ̀ tó sọ yìí Elédùmarè ó bá wa mú lọ sílé àṣẹ ọ wá rí ilé ìwé gíga tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ní ẹni tó ní ilé ìwé ọ̀hún lákọ̀ọ́kọ́ ná wọ́n mọ̀ wọ́n tún ti wá gbé ọ̀gá tuntun míì wá ọlọ́run tún wá ní kéléyìn náà ó tún fẹ́ràn mi bí ìmúmu wò mí àtìgbò ti dé ó mú mi bíi bàbá èmi náà sì mú bíi ọmọ n tó dá mi lójú ni pé kò sí ní tí mo lè bá sọ tí ò ní gbọ́ kò sì sí ní tí mo lè gbàtì lọ́ọ́ rẹ̀ ó ti wọn ẹlẹ́dàá rẹ̀ o wò mí ìwọ náà ti ṣípá ó sì di dandan ká gbé ọ bí ọmọ bá ti ṣiṣẹ́ báyìí àà á láti fà á tẹ̀tẹ̀ kó lè rìn yóò dáa fún ọ lágbára Elédùmarè ọ̀rọ̀ rẹ ó mú wá bí àbá ni àmú ti dàṣẹ báyìí ọ wà bá mi níléèwé wa lọ́la ó sì ti di ṣíṣe nù. jákòó tí burúkú wọlé. tó bá tálù mi wọ́n fi ọwọ́ òsì wọn gbá ọ dànù ara fẹ́ fújà ara ò fẹ́ṣẹ́ hmm. ọ̀ṣà ń tẹnumọ́ iléèwé gíga iléèwé gíga ni hmm. iléèwé kúkúrú tá a rán ọ kí ló mú mọ́ ọbẹ̀ ní kí ló mú bọ̀ bẹ̀ ẹ bá aṣọ owó ló fò ní wọ mí ọjà ló ń gbé lọ yìí o ọ gbọ́dọ̀ mọ tà tán alájẹ mọ wá bó bá sì ń wọ kọ́ lọ jókòó síbi kan kọ́ ọ pọ́ ọ̀tà ajẹ́páyé rẹ̀ ta bí abọ́ ẹlẹ́ta ni ká tún ọ̀hún léèwé gíga ká wá ṣòwò lófò ó wàá tó ayé tiwa di ayé olófòfó tó ṣòfò owó tó tún ṣòfò ọmọ ńlá nù. wò mí ìyá ló ń sọ pé kọ́ ọmọ fẹ̀kún bó bá ṣe pé ẹkún lọ́ọ́ fi ta tí èdòwó sun gbogbo tó ọba lè sun kọ́dà kọ́dà lè sun ẹ̀jẹ̀ kó o ṣáà ti mú owó wálé ni ewédú wọn ò gbọdọ̀ ṣẹ́kù o. ọ̀ya ndé. nínú ọgbọ́n bá ti sọ lọ́kìlọ́kì. a ò gbọdọ̀ tẹ̀ mọ́lẹ̀ o bó o bá tẹ̀ mọ́lẹ̀ ọgbẹ́ ńlá nù ọlọ́run dé èrò gíga wọn ará ayé ṣe ń wèrò ọ̀run ìrẹ́lẹ̀ ni mo ti rí sí eh, ọtí. ọmọ yìí ń sọmọ gidi ọmọ yìí sọmọ gidi bàbá fọwọ́ rómù bó ti wà ń. ọ̀rọ̀ lọ sọ̀rọ̀. ẹ̀rọ ewédú ẹ ṣe bẹ́ẹ̀. eléwédú yìí rèé. ẹ̀rọ ewédú ẹ ṣe bẹ́ẹ̀. Ide! Ẹ̀rẹ̀ e ewédú ẹ̀ ṣe bẹ̀. Eléwédú. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà. Ẹ kọ́ra ajé. Ẹ fún mi lẹ́rọ̀ Mélòó lẹ fẹ́? Ẹ̀rẹ̀ kún fún ọpẹ́ Ọlọ́run, Ọlọ́run mi kún ẹni tí ó dùn eléwédú yìí rèé. ìyá sí kíra <laughs> tí ẹ dúró náà ihun tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ haúsá ni. tí mò ń bù ní kéèyàn jáwọ́ lọ́tòkè tó ṣe gbáù. kí la ṣe rí kí bọ́ǹbù já báwo ló ṣe ronú bí ẹ̀fọn báyìí. àbí bí yẹmìyẹmú. tí bọ́ǹbù bá já ń sì ṣó mọ̀ pé mi àti àjọ ń lọ ni. Ah! ọ̀tọ̀ yẹn jẹ́ ń mi o ti ya ọ̀rọ̀ tí mo sọ fún ẹni nì ń sọ fún ẹ pàjẹ́ nìyá mi torí tí mo ní bá jẹ́ tó ti gbà báyìí mo ti fẹ́. <laughs> àjẹ́ nìyá àti àjẹ́ nìyá ẹ̀ akínyẹ̀yẹ àfa máa mú ọmọ ò ní jẹ ẹnu ẹ lèmi ẹjọ wà yín. jọ́ ṣẹlẹ̀ o. àníkẹ́ níbo ló ti rí gbá tó gbé lórí. eléwédú yìí àbí ò bá wọn kiri. tọ́tọ́ wà níbo ló ti réwédú tí ń kiri táwọn ò ní lérí ni. Hmm. ìyá tó ń jọmọ tó ń lọ yìí kò kéré wọ́n ti dè mọ́lẹ̀ látàárọ̀ títí dalẹ́ rí. mọ́lẹ̀ látàárọ̀ dalẹ́ ni wọ́n rí. àwọn òfun ló ń jẹ ọjọ́ mẹ́ta báyìí èmi ni mo bu gàrí fún lọ́ọ̀dẹ̀ báyìí tó wá tó fi lọ léwu ọ̀dọ̀ ìyá tó bí bàbá àti ìyá ẹ̀ lọ́mọ ló ń gbé o hmm. ní gbogbo orú ìṣòro báyìí ti ń dojú kọ wọ ọlọ́run lọ́jọ́ òní má má jẹ́ kí ẹni ẹlẹ́ni kó ṣèyá àti bàbá fọ́mọ mi o. àmì o àtẹ̀mí náà obìnrin àjèjì àti bàbá àjèjì ká má ṣèyá fọ́mọ tèmi náà o. ẹ yà máa bọ́dọ̀ pọ́ǹpù tá ń sọ ni lọ tí pọ́ǹpù ni bá délẹ̀ kínní rẹ. ó dà po rẹ̀ ó dà po rẹ̀ ó tiẹ̀ fẹ́ lọ́ọ́bì kan tẹ́lẹ̀ náà ẹ ṣe torí ọ̀rọ̀ bọ́ǹbọ́ǹbù bá ti dé wọ nìkan nìkan. lọ́wọ́ ajé lọ́wọ́ fi ń lọ ọjọ́ pẹ́wọ́n òbí bẹ́ẹ̀ sá o òrùn títí rẹ̀ nì tí ọba bẹṣọ tiẹ̀ òjò ká mọ́bẹ̀ ni alábùkún <laughs> ìyíṣà bọ́ǹbù <laughs> òjò dé ọmọ ọrùn gbogbo wa lọ lẹ́ẹ̀kẹ́ àkúmọ̀ wa ń ṣe ilé ayé. Ah, ah. ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi mo lérò wípé gbogbo yín ti gbáradì fún ẹ̀kọ́ tòní àbí láì gbára wa ní àkókò jù èdè gbogbo la gbọ́ àgbọ́ Yorùbá bọ̀rọ̀ èdè gbogbo la gbọ́ àgbọ́ Yorùbá bọ̀rọ̀ èdè gbogbo la gbọ́ àgbọ́ Yorùbá bọ̀rọ̀ ó ti wà lára àwọn akẹ́kọ̀ọ́ mi ní báyìí ẹ wá wò ó Yorùbá ṣòro gbọ́ Yorùbá ló ní ká sọ̀rọ̀ òní ká fi tìjẹta dá a lóhùn yorùbá tí ó máa ń dárin egungun táwọn ọmọ rẹ̀ yóò mọ gbègbè orò yorùbá ń mí bẹ́ẹ̀ ni mo wù yorùbá àkórí ẹ̀kọ́ wa tòní òun ni oge ṣíṣe kí ni mo pè é. kí ni mo pè é? oge ṣíṣe. kí ni mo pè é? oge ṣíṣe. kí ni à ń pè ní oge ṣíṣe? ǹjẹ́ a rí ẹni tí ó mọ̀? ìwọ mọ̀? bẹ́ẹ̀ni. ọ̀yá dìde. oge ṣíṣe jẹ́ àṣà ìmúra ní ilẹ̀ Yorùbá. ó fẹ́ ó fẹ́ farapẹ́. ó fẹ́ gbìyànjú oge ṣíṣe jẹ́ ìmọ́tótó ara ẹni. oge ṣíṣe jẹ́ ìmọ́tótó ara ẹni ìwọ náà gbìyànjú. ìwọ mọ̀ ọ́ ó yá dìde. oge ṣíṣe jẹ́ ìtọ́jú ara ẹni lóríṣiríṣi ọ̀nà láti lè di ríwò láwùjọ bí ọkùnrin bá sá kẹ́kẹ́ ogún bí obìnrin bá bu àgbàjá ọgbọ̀n nítorí ẹwà ara rẹ̀ náà ni tó ń túmọ̀ sí pé bó túmọ̀ sí pé àjò ẹwà ara ni oge ṣíṣe jẹ́ ọ̀kan pàtàkì sí ni tí a fi ń dá ìran àti tàbí ẹ̀yà ara Yorùbá mọ̀. ẹ bá mi fún un ní àtẹ́wọ́ lákòótán a lè sọ wípé oge ṣíṣe jẹ́ ìmọ́tótó ara tí ó túmọ̀ sí wípé ìmọ́tótó ilé náà wà ń bẹ̀ o nítorí wípé Yorùbá ní pé ilé ni a ti ń kọ́ ẹ̀ṣọ́ ròde tí a bá ṣe ìmọ́tótó ilé ṣe é mọ̀ wípé à á ṣèmọ́tótó ara àmọ́ èwo ni kí a fẹ́ bu omi mu ká wá lọ mú abọ́ tí ò sunwọ̀n ká máa fi bomi mu ṣe é mọ̀ wípé nǹkan ẹlẹ́gbin nù èwo ni kí a fẹ́ jẹun ká wá lọ mú abọ́ tí ò sunwọ̀n ká máa fi bu oúnjẹ jẹ ṣe é mọ̀ wípé ìdọ̀tí nù tí a bá tún wá wò lọ tá a wò padà sẹ́yìn oge ṣíṣe nínú ara a máa wẹ̀ déédéé lásìkò a máa fọ eyín wa irun tí ń bẹ ní orí wa a máa dì í torí wípé ọ̀nàkọnà oríṣiríṣi ọ̀nà ni Yorùbá fi ń ṣe ìmọ́tótó orí àgàgà àwọn obìnrin wa wọ́n máa di ṣùkú àwọn míì á sì máa di pàtẹ́wọ́. bẹ́ẹ̀ ni wọ́n máa pe ìran yorùbá ní afíjú wọjà arìn gbẹ̀ndẹ́kẹ́ ọrùn ọ̀bùn wọjà abùṣìọ̀ṣìọ̀ mo mọ̀ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ mi kò sí ọlọ́bùn nínú yín àbí mo parọ́ nítorí mo mọ̀ wípé ẹ fi jọ olùkọ́ yín ni ìdí èyí ni wípé ẹ jẹ́ kí a máa tún ara wa ṣe ǹjẹ́ a nírí ẹni tí ó fẹ́ béèrè. olùkọ́ mi mo ní ìbéèrè. ìwọ ní ìbéèrè. bẹ́ẹ̀ ni olùkọ́ mi. kí ni ìbéèrè. mo fẹ́ béèrè pé ohun wo ni a máa ń mú ṣoge ní ilẹ̀ yorùbá. ó ní àwọn ohun èlò wo la máa fi ń ṣe oge ní ilẹ̀ yorùbá. ẹ àwọn ohun tí a máa ń lò pé oríṣiríṣi nínú ẹ̀ ni àwọn obìnrin wa wọ́n máa ń lo ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń pè ní bèbè nínú ẹ̀ àwọn ọkùnrin wa a sì máa wọ agbádá wọ́n á wá máa dé filagọ́ọ̀bì wọ́n máa filẹ̀kẹ̀ sí ọrùn oríṣiríṣi irun náà ló wà nínú ká di pàtẹ́wọ́ inú ká di kọjú sọ́kọ. mo lérò pé gbogbo yín lẹ ti gbáradì fún iṣẹ́ mi lénìí. all right today simultaneous equations la fẹ́ solve. Simultaneous what? Simultaneous equation. Fine. Who can tell me the definitions of simultaneous equations? Nobody. Simultaneous equation is an equation which involve two or more unknown that has the same value in each equations. Is that clear? Yes, ma'am. So, How many ways of solving simultaneous equations do we have? Okay, you. Three. Three. A round of applause. How many ways of solving simultaneous equations do we have? Okay, you. Graphical method. Graphical method. Substitution method. Substitution method. Elimination method. Elimination method. But today, we shall discuss elimination method. So, So, today I'm going to give you the example of elimination method. And you are going home tomorrow, that is your assignment. The three ways that you know that we can solve elimination method. method. Is that clear? Yes. So, kí ni nǹkan tó ń ṣe ń bí. mo kọ̀wé ni. Ah, ìwọ wá dúró síbí òun ló ń jíwèé kọ àbí ṣé bí wọ́n ṣe ń kàwé nìyẹn. wọ́n ń kàwé báyìí bí wọ́n bá tiẹ̀ fẹ́ kàwé kí ló gbé ẹ débi gangan gangan ó sáà máa ní nǹkan tí o pinnu lọ́kàn tó fi débi. ó wù mí kí n kàwé ni. Eh, àmọ́ tó bá tiẹ̀ wá ń wẹ̀ láti kàwé bí wọ́n ṣe ń kàwé kọ́ nìyí tó o bá fẹ́ kàwé wà ní káwọn pérèǹtì ẹ kí wọ́n mú ẹ lọ sí skul tó bá mú ẹ wọ́n á forúkọ ẹ lẹ̀ wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ ìwé àmọ́ ìtò ń ṣe ìkòlè worí ẹ̀ o ti gbọ́. àwọn òbí mi ò fún mi láǹfààní àti kàwé ni. àwọn òbí ò fún ẹ láǹfààní àti kàwé. bẹ́ẹ̀ni. àmọ́ tí n bá tara ẹ̀ ṣoore náà ọlọ́run á san mí lẹ́san àmọ́ ohun ẹ̀ láti kàwé. bẹ́ẹ̀ni. ohun ẹ̀ láti kà. bẹ́ẹ̀ni sọ ó ń wù mí kí n ṣe ọ lóore àmọ́ píríncípà wa kò sí nílé ó lọ ṣe ìpàdé tí ó ṣe pàtàkì tí mo sì mọ̀ wípé kò ní padà wá síbí lónìí ilé ni wọ́n ń lọ mo dẹ̀ mọ̀ wípé píríncípà wa yìí ẹni tí ó máa ń ṣoore ni tí a bá ti jáde tí a ti parí ẹ̀kọ́ tòní kó wá bá mi màá mú ẹ lọ bá wọn lé tó ah, ti yẹ ọ̀yà wọn náà lè ní. tàbí ló ẹ lè má ta kó sálárì kálánú mi máa jìnnà sí mi kó wá mi rí fẹ́tọ́ mi lé mi lọ́wọ́ tábínú ẹ lè má ta kó sálárì kálánú mi máa jìnnà sí mi kó wá mi rí kọ̀nà mi máa ṣe dímọ̀ kábàánijẹ́ má ṣe dùbú mi kí n lè lẹ́nu lè gbẹ̀yìn iṣẹ́ òpè mi lọ́lọ́pẹ́ mo kún fọ́pẹ́. Tomorrow I will be expecting your assignment. See you then. Thank you. Pẹ̀lẹ́ díà. Àbí, ok, jẹ́ kí n fún ẹ ní jẹ́ kí mi á hàn tó mi. Mummy worry. Jẹ́ kí kò bùtẹ́. okay. Oh sure. ọ. Mo ti tó báyìí, mo ti okay ma. What's the problem? Mummy, ẹ jẹ́ kí taking gbé e long. You Kíkí wá aside yẹn. pẹ̀lẹ́ àníkẹ́ ẹ ṣe máa ṣàgbó orúkọ yẹn. ó sọ wípé ọmọ Mọ́rọ́láyọ̀ ni. bẹ́ẹ̀ ni mà. èmi àti Mọ́rọ́láyọ̀ atlas kan ni ọ̀bẹ ní wá láti kékeré ìtàn tó fẹ́ kí n rántí ẹni máa rire ó máa sáré gan ìgbàgbọ́ àwọn èèyàn nìyẹn ẹ̀dá àwọn ojú ọba wọ̀ kan ṣe rí i pé kò jọra wọn ìrìn àjò mi bá mi ah! dáhùn sí i. fa kí ni ìdí mi. àjọ àná fa. ó yà fa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yà fa fa fa fa nù. àmọ́ fa mú bàbá náà wá fa. jẹ́ kájọ mú dání jẹ́ kájọ mú ah. dání. yìí ọlọ́ni ò lẹ́. Yeah, far, far, far. Yeah. Yeah, far, far, far. Yeah. Ah. Olé, olé, olé, olé. Olé, ya ma fa. Ya ma fa, ma fa, ma fa. Sofia! mi ṣe mọ́ mi fa mọ́ ma filẹ̀ o ah mi fa mọ́ ó ti sùn eh. ah kí ló dé mi nìkan mo dẹ̀ ń fara tẹ̀ fún yẹ kí n kàn ṣàánú ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hmm mo ti filẹ̀ o mo ò mú dání o mo ò mú dání o ó yẹ lọ fà ó ti. ọmọ ti dọ́kítà ó ti dọ́kítà ẹ ẹ tó bá rà. mo rí láyọ̀ tó jẹ́ mọ́ mi àbí àwọn tó tọ́ ni mo rí láyọ̀ máa ṣèyàn tí wọ́n bá sọ wípé èèyàn nice mo rí láyọ̀ máa nice o yes àwọn èèyàn máa sọ pé mo pretty mo rẹwà mo níwà àmọ́ ibi tí tèmi gbé ti end by ibẹ̀ ni tí mo ráyọ̀ ti bẹ̀rẹ̀ just to tell you how nice she was mo rántí ìgbà táwa ń school kò ní sówó ńlẹ̀ gbogbo àkànṣá àdúrà ẹ̀ tí mo ráyọ̀ bá lọ sílé lẹ́yìn ìgbà tó bá gba owó títí ẹ̀ tán á tún gba tèmi náà mọ́ that was how nice she was ìgbà tó ṣàyà àwọn boys kan wọn kó wá sádùúgbò wa ń gbà yẹn ìkan nínú àwọn boys yẹn ah, ó máa cute ó rẹwà lọ́mọkùnrin very handsome o di wípé ah, tàbá wò báyìí a máa dàbí pé kó jà wá ló máa fẹ́ ọ̀rẹ́ mi a máa wò pé ah ó di ẹ̀tí ẹ̀kọ́nù fẹ́ sóhun èmi náà wọ́n pé wá kí bọ́bọ́ ẹ̀tí ẹ̀kọ́nù fẹ́ sí mi o àmúgbà tó ìdánwò àgbéṣe ẹ̀dì mo rọ́ láyọ̀ tó jẹ́ màmá ẹ̀ òun ló wá kẹ́nu fẹ́ sí i kò dẹ̀ bí mi nínú nítorí pé mo rọ́ ni nǹkan tó bá ti jẹ́ tiẹ̀ ti di tèmi náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bá eré ìfẹ́ wọn bọ̀ wọ́n ṣe fẹ́ títí títí títí títí títí títí títí nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya ó ṣẹlẹ̀ láàrin wọn. oyún ẹ̀sìn mà lélẹ́yìí o jọ báwo ló ṣe ṣe gan-an tó fi wáá dọ̀rọ̀ olóyún ẹ̀sìn báyìí. kò yé mi náà ah, kò yé mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi. Ah wàhálà máa wà o ah, wàhálà wà o torí ọ̀rọ̀ yóò tiẹ̀ fẹ́ wá yé mi mọ́ o wá sọ pé o pe aago ẹ̀ kó lọ. mo ti pè pa mo ti pè pè pè pè wàhálà máa wà o kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí what's the way forward kí la fẹ́ ṣe ń sìn. ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run nìkan ló mọ̀ because kò yé mi a ní kò yé mi ah. Ah. nǹkan tí mo máa ṣe ọlọ́run nìkan ló mọ̀ ó dé gbọ́dọ̀ mọ́lé. gbọ́n lọ ní mọ̀ òkúta fẹ́ sin ara wa yìí tẹ̀sẹ̀ bá ti yọ síta wọ́n á mọ̀ o tóyún bá bẹ̀rẹ̀ sí ní yọ ń sìn tó bá ń rí oyún kí la fẹ́ sọ fún wọn. oyún yọ oyún ò lè yọ kó lè yọ o torí mo máa dọ́gbọ́n sí i. wàhálà wà o wàhálà wà gan ni o oyún á yọ. ó rí wípé kí oyún yìí kó padà síbi tó ti wá òun là máa wà. a ilé a ṣe tọ̀hún a ṣàṣe oríṣiríṣi ń kó pàbó ló já sí ọ̀rọ̀ bá bẹ́yìn yọ ìwọ ìwọ pàápàá bí ẹni pàkúrọ̀ adójú ti ni ọmọ ẹ jẹ́ káwọn èèyàn tí ò tolú àwọn èèyàn rádáadáa kan máa sọ̀rọ̀ sí mi pé ẹ bọ́mọ wọn tán náà rán léèwé náà ni ẹ oyin ló gbé wálé ìwé la ní kọ́mọ ó lọ gbé wálé ìwọ gbọ́ jẹ́ kí n sọ fún ẹ ojú àtótóró. padà l'oyun ègbèrè wàá mu gàrí ẹ̀pẹ́ ó tẹ̀ ti lóyún ègbèrè wàá mu gàrí ẹ̀pẹ́ wàá mu gàrí ojú akọ bàbá láyà ojú ẹ̀ báyìí atótóró ìwé èèyàn rádaràda yìí àtòrí ọjà tiẹ̀ ń jà ọjà ẹ wá sọ pé ta ló ń jà lẹ́kùnrin òun àwa kiri èèyàn ní e n'igbati wo ba je èèyàn ni o ba gbe wọ́n ní bí o ò bá là ọmọ inú àlà. ẹjọ ẹ̀bẹ̀ tán ti ẹ wá tí mo fi tẹ̀lé wá síbi ìbá ẹ̀bẹ̀ méjì mo fẹ́ wá bẹ̀yìn máa ẹjọ nítorí Ọlọ́run ní pé kẹ́ ẹ bá wa dáríjì kò mọ̀ mọ̀ kò dẹ̀ ní ṣe irú ẹ̀ mọ́ ìkejì dẹ̀ ni pé kẹ́ ẹ bá wa mójútó kẹ́ ẹ mọ̀ bí ó ṣe máa bí láyọ̀ àti àlàáfíà ẹjọ nítorí Ọlọ́run. ṣé ẹ ti lọ ilé babaláwo èmi ti yọ lójú ọpọ́n tèmi ni mò ń ṣe ẹ kọjá sọ́dọ̀ ẹni tó fún lóyún kẹ́ ẹ lọ bá pé bó ṣe máa sọ láyọ̀ ọgbọ́n tó fi fún lóyún láyọ̀ àtàlàáfíà kó dẹ̀ mọ bí ó ṣe sọ láyọ̀ àtàlàáfíà ẹ wá bẹ èmi ń bí ẹ wò àǹtí <laughs> ẹ̀yin wá joyè sàámú tẹ̀lá jígbéda ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ akóbáni kì í yára wọn àwọn oníranù méjì papọ̀ ẹni òbí tiẹ̀ kò ká ẹ lé tó bá jẹ́ kó ká ẹ̀ ni ìwọ ò ní máa tẹ̀lé òun kiri pẹ̀lú oyún tójú ò tiwọ ni oyún tó ti rí ìsìn kò tiwọ lójú kò tiwọ náà lójú wọ náà tẹ̀ máa tó gbé tiẹ̀ náà ẹni ẹni lóyún làṣírí ẹ̀fẹ̀ kan tú ẹni tí ò lóyún kò kìkìkì bó kì í súnmọ́kùnrin àmọ́ bàbá ti lóyún lọ ẹ̀ mọ̀ bọ̀ súnmọ́kùnrin èmi àti ẹ àlejò gbẹnulẹ ah. bàbá ẹ gan òkùnkùn tẹ ẹ ti mọ àìsílẹ ni gbogbo ìjẹ ẹjọ tẹmí ń bá yín ròyìn tí bàbá ẹ bá àdá ni ó yọ ah. o mẹni tó onílọ́sàn kó tó tó bẹ́ẹ̀ ni. ẹ ah. má dì mí lẹ́sẹ̀ mu o ṣe àkọrin létí jẹ́ bó ń gbọ́ ohun tí mò ń sọ pé ìwọ ìdílé wa ni kó máa dìyàn lẹ́sẹ̀ mu fi bẹ̀ẹ̀ yàn ìwọ ń tiẹ̀ tó ah. lóyún inú ẹ̀ yìí òkè òun ló ti ń lọ bí tó wá rí itọ́ tí mo tu yìí kó tó gbẹ kó ti dókè o kò kóra dáradá dídé lẹ̀. àmọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ òkè o jìnnà òkè o lóhùn lóhùn ẹ mi òkè ibẹ̀ ló lè lọ tó tó ní tìbí ibẹ̀ ni ó ti bí. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ oṣù mẹ́sàn-án ṣáà pé àmọ́ ṣó rí gbogbo wàhálà yìí mọ́mí ẹ̀ máa go through a lot o ó ronú títí títí títí ó ṣàìsàn títí nígbà tá a rẹ̀ ń ta máa fọ̀rọ̀ lọ kò sí ẹni tó máa gbà wá a ṣáà dùn síbi àádùn sọ̀rùn títí títí oṣù mẹ́sàn-án fi pé lẹ́yìn oṣù mẹ́sàn-án agbóhùn ìyá agbóhùn ọmọ <sighs> tí èèyàn bá sọ̀rọ̀ títí tó bá sọ débi ṣùgbọ́n ìyẹn já sí wípé ọ̀rọ̀ ṣì ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n kan wá wà níbẹ̀ lẹ́yìn ìgbà tàbí ẹ̀ tán. nǹkan ń tẹ́ láti mú díẹ̀ díẹ̀. mo díẹ̀ mo díẹ̀ sí mo díẹ̀ sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó wà lọ́dọ̀ màmá wọn wẹ̀ fún lọ́wọ́. pẹ̀lẹ́. Hmm? mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́ mo fi gbogbo nǹkan tó máa jẹ́ torí tí mo ní dáadáa mo fi bẹ̀ ẹ́ máa mi tọ́jú ọmọ mi. irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí má sọ̀rọ̀ báyìí èmi àti ẹ náà lájọ máa tọ́jú ẹ̀. ìwé tí mo lè kà jọ bá wọn rí dájú wípé ọmọ mi. má sunkún mọ́ ìwọ tó yẹ kí inú ẹ máa dùn pé ó ṣe ìbímọ kò yẹ kó máa sunkún báyìí ṣó fẹ́ kémi náà máa ronú ni. sunkún mọ́ ṣó fẹ́ kémi náà máa sunkún ni. tó ṣe sunkún yìí kò lè pè é. mọ́rọ́láyọ̀ mo rọ́ láyọ̀. mo gbé mọ́mí mọ́mí mo gbé mo ṣe báyìí fún mi jọ nítorí ọlọ́ mọ́mí mọ́mí mo gbé mo ah! rọ́ láyọ̀ jọ nítorí ọlọ́ mọ́. Ah! bí ọlọ́jọ́ ṣe mú ìyá ẹ̀ lọ nìyẹn tí mo rọ́ láyọ̀ wá di àrọ́mọ́sá. ó ti tó ó ti tó màsùkùn màsùkùn màsùkùn màbọ̀ màbọ̀ jókòó sí mi jókòó it's okay it's okay má sunkún mọ́ má sunkún on. má sunkún mọ́ lóòótọ́ ó tó kéèyàn rò àmọ́ má ro àròkàn kó má bàa ba ọjọ́ ọ̀la it. jẹ́ òtítọ́ òtítọ́ mi ì fẹ́ kó má lọ máa ní psychological problem ṣó ti gbọ́ ìyá mi dream, ẹ̀yìn lójú ẹ̀yìn lójú ẹ̀yìn dream, ẹ̀yìn ṣebí o tiẹ̀ sọ pé o fẹ́ kàwé àbí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tí mò ń gbé pẹ̀lú wọn wọn ò ní gbà mí láyè. Ah, ìwọ máa wọ rí i ṣé orí àtùpà tó wọ yẹn ó sọ wípé òun ò kọ̀ kóun jó ẹ̀mí ara òun àmọ́ kóun ṣáàtì tanná fún ọmọ aráyé hmm? ṣé orí láti ẹ̀yìn lọ èmi ti ready láti take up gbogbo responsibilities kí n make sure wípé o jẹ́yàn láyé <sighs> màá sa ipá mi gbogbo òwe tó fẹ́ kà yẹn pátá ibi tó bá fẹ́ kà dé máa make sure kò débẹ̀. ṣùgbọ́n kékeré àwọn máa má kì í mú ṣùgbọ́n má kì í má kì í má kì í tó tó tó tó tó gbé sára o gbé sára it's okay. Ẹ kàrọ̀ mà o ti ready for class. bẹ́ẹ̀ni ma. ok àwọn nǹkan tó máa ń tà kan o ti gbọ́dọ̀ gbé wọn sí. o ti gbé síbi tí máa ń gbé sí. bẹ́ẹ̀ta wo tètè wọlé nsìn kó lọ change sí uniform tó bá ti débẹ̀ kó tó bá kọ ẹ̀ kó fetí sí o kó dẹ̀ make sure kó wọ̀ ẹ́ lórí tó o bá ti understand kó sọ fún teacher yẹn pé kó yé mi wọ́n á ṣàlàyé fún ẹ ṣó ti gbọ́. ti gbọ́ ma ẹ ṣe ma. abimọ ọpọlọ mọra ọjọ́ bímọ kọ̀lọ̀ mọ́ra iná ra wúrà kó tó wọn ayé ká tó dọ́lọ́la ojú màá rí tó. agé mà fún gbàjẹ lẹ́nu. ọmọ mi mọ̀ tàkẹ́ agé fún gbàjẹ. ọmọ mi ti tàtọ́ ọmọ mi ti tàtọ́ ṣé ọ̀nà wa rí báyìí ṣé o rí pé kò sówó tó dàbí òwò oúnjẹ ìwọ̀nba ní fáàrí aláṣọ mọ̀ nítorí wípé ojoojúmọ́ kọ́ láráyé ń raṣọ àmọ́ lẹ́ẹ̀jọ́ kò ní mọ́ káráyé má fàtàrà nú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olóúnjẹ lọ̀gá ayé. ìyá mi ẹ wo o èmi gò tí ẹ mọ̀ pé yóò máa yá báyìí. kọ́lọ́ṣà má ṣe wá lápá tẹ̀ máa ta. àmì o ẹ má jòókù bọ̀ lọ́la o ẹ mọ ọgbẹ́ ìyá mi ẹ wo oúnjẹ tọ̀la ó gbọ́dọ̀ pọ̀jù tòní lọ ṣe rí lẹ́yìn tí tòní tán àwọn tó fẹ́ rà òtún níyè àbí òṣè jẹ ẹlòmífẹ́ lè ní kí n ta bóúnjẹ fóun kó oúnjẹ. kárí ọkọ mi bóyá gbégbá wọlé kò sí àṣírí tó bá yẹ kó sáré kò sí pápápá. ẹ má fi àjọmọ́ kan mọ́ o. ètò ìkìlì ewédú lọ kò pariwo yìí. kí ni ká pè léyìí ọmọ ọmọ oh. tẹ̀bí nínú yín. Eh, eh. alábí bàbá tí wọn ò bá ṣe ọ̀bọ n tó mẹ́nu lé ni pé olóyún ò fẹ́ fẹ́ àníkẹ́. ẹ <laughs> eh, bàbá wa ẹ ní ṣíṣe ẹ ní ṣílẹ̀ mi ò fẹ́ fẹ́ lásán o hmm. mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà ni mo fẹ́ fẹ́ ní kókò ní fẹ́ pátápátá yan ni. wá wo àwa ò lè dá orí fálẹ́yìn olórí bí àníkẹ́ bá dé tó bá ti wá sọ pé òun gbà fún ọ á jẹ́ kó fira rẹ̀ lọ́kọ́nu fàkásí. èmi ìwà mọ̀ bíbi tẹ́ ẹ sọ̀rọ̀ lọ ni alábí ìyàwó kelu làníkẹ́ fẹ́ dà nínú ilé ẹ̀. ìyá wa ìyá ọ̀tọ̀ sẹ́yìn lẹ́nu kò yẹ kẹ́yìn máa béèrè ipò tí àníkẹ́ fẹ́ wà. ìtọ́jú tàníkẹ́ máa rí ohun gangan ló yẹ kó jẹ lógún ẹ jẹ́ kí àníkẹ́ bọ́ sínú ọlá. kó gbónú ọlá kó jẹ ọlá kó mu ọlá kó máa bọ́ láàárín kó fọ́ láàrán. àkókò kókò bẹ̀yìn kẹ́ kó nu ohun bẹ́ẹ̀ ṣe wà yìí ni kí n titi ẹmu tí wàá sọ kan náà. ìyá wa kí ló wà wá ju wò kí lè fẹ́ mi ṣe. <laughs> ẹwà ni ìfẹ́ jẹ̀sùn èrè mo ti rí sìn àti fẹ́ tó ṣùpá mẹ́fà. ṣé ló tọ́ ẹgbà ẹgbà ẹgbà ẹ fi jẹ oúnjẹ alẹ́ ní ìkéré nìyẹn. ẹjọ ṣé ẹ lè rí mi ní dédé bíi aago mẹ́fà àdájú. àkínlẹ́jẹ́ ah, ah, kí ló eégún wa ṣe tí ó fò rọ́gùn. tí ó bá di aago mẹ́fà yẹn. máa fún yín ní éka kọ̀ọ̀kan ilẹ̀. kí ló ṣe yín. éka ṣé ká yín bù máa ṣe. Ah, kò gbọ́ rí bó ti gbọ́ ilẹ̀ o kò yé ilẹ̀ ọmọ gbogbo ọ̀nà mọ̀ ní ilẹ̀ ti wí. ẹ̀rí eh. éka tí mo sọ yẹn eh. nǹkan kékeré ni ní ọ̀dọ̀ tiwa wọ́n ló mọ àwọn ní nǹkan tí wọ́n ń pè ní éka wọ́n ló mọ ń pọ̀ gan. gbùgbọ́n ogun ó pọ̀ ó fẹ̀ ó <laughs> tóbi ìbọn tí wọ́n bá fún yín ẹ máa ṣìwà wò ẹ̀ ah, eh. tó ti yín bàbá ti bàbá dọ́gba kí má wàá ẹrú yẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin màá fún yín ní éka kan bàbá éka kan àtàbọ̀. yẹ mo kú ọ mo kú ọ mo kú ọ wọmi wọmi éka kan àti àbọ̀ ń sórí níbi tó gùn dé tí a bá nà ṣẹ̀ báyìí ìlú èbó la jà sí. àìṣe ò máa o ó kún kọ́ ó sì tún fẹ̀ gan. àwọn ìbọn wọn lọ gbárùn lórílẹ̀ wa. ẹ nígbàgbọ́ pé ìṣẹ́ ò dáa ìṣe ah, ò dáa. ó ṣe nǹkan tí ó dáa ẹ jẹ́ kí ọmọ yín bọ́ sínú ọlá hmm. kó lè tún ayé yìí ṣe. ìwọ ni kò ọmọ fọlọ́gùn ìgbà wo lọ́wọ́ àmú báyìí ah. ìgbà wo lọ fẹ́ kọ́ bọ́ sí. ooo kí ni mo ń ṣe yìí eh, kí ni ṣe yìí ó pọ̀ jù náà mm-hmm. ó pọ̀ jù kí ni ṣe máa ma béèrè ìgbà tí ó wà mú àbí kó mu lọ nísinsìnyí. ó ti yá nísìnyí mo ti gbọ́rọ̀ tí yín. Ah, kọ́mọ òun sì rìn ní gbèrègbè wọlé. ṣùgbọ́n tèmi ò kì í rí bẹ́ẹ̀. kẹrí tí a bá fẹ́ fẹ́ ọmọ nílé wa máa ń fẹ́ ọmọ tọmọtọmọ hmm. ọjọ́ tí màmá wa mú ọmọ yín bì ẹ mọ̀ pé yàn wá bí màá kára wa màá kérò wọ́n máa lùlù níwájú lẹ́yìn tẹ́ mọ̀ pé yàn lọ lẹ́yìn. ó dá wa mọ́ kóró. ọjọ́ tí bá mú àníkẹ́ kó mi ẹ sọ pa wo lọ. ìyá ṣẹ́ẹ̀lì rí mi ní aago mẹ́fà dájú kọ́dà kí wọ́n mọ̀ ṣòro kí wọ́n mọ̀ ṣòro á wọ́n dàgbó méjì òru òru ò ní gbé obìnrin lọ́wọ́ tá a wà owó ni. kí ìlú gbèrègbèrè wo lòun wà rìn èwo nílé ọkọ àpapọ̀ àdúrà àsìkò tó yẹ kó torí ilé lórí ìyá ẹ̀yẹ náà parí lọ ìgbà tí ò bá yẹ kó rìn yẹn ni yóò wá sọrú yà sínú lẹ́yìn ẹ̀rọ ní ìkọlẹ̀ ní sùn. kólówó mọ kú kólówó mọ já gegele èyí tá à ń jẹnu owó rẹ ni. mo kún fọ́pá ọlọ́run ọlọ́run mi mo kún fọ́pẹ́ ẹni tí ó dùn pẹ́ òun ló mọ ọpẹ́ ẹni tèmi lọ́jọ́ gbogbo ẹ̀kan bínú orí ni àyànmọ́ ti dúró. ayé kan bínú orí ni àyànmọ́ ti dúró ibi ẹ̀dá máa dé ó máa débẹ̀ ó ti dájú mo kún mo kún wọ́pẹ́. mo kún wọ́pẹ́ ọlọ́run ọlọ́run mi mo kún wọ́pẹ́. kí ni kí ni tó sọ̀rọ̀ excited tó ṣẹlẹ̀. ìròyìn ayọ̀ mo mú wa mo ti pass mo ti pass exam mi exam ti ko ṣe kí ni score rẹ. two thirty ni. two thirty two thirty oh ah you're so brilliant hey two hundred and thirty good hey mo ṣe oríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ hey mo ṣe oríire ẹlẹ́dàá mi mo dúpẹ́. àníkè o you're so brilliant mo dúpẹ́ tó jẹ́ bójú tì mí o. ok nígbà tó rẹ̀ dẹ̀ ti di báyìí ó um, ní ìrìn àjò kan tí mo máa rìn torí ọ̀rọ̀ ìlọ́tọ̀la mi ò tí ì ní sọ nǹkan tí mò ń bá lọ fún ẹ̀ sí o but mo ṣáà máa gbàdúrà kó jẹ́ positive thing lágbàrọ̀ lọ ó máa bọ́ sí rere. lágbàrọ̀ lọ fún mi rí. ìwọ ṣàbà wọlé màá jí ti bá ti dé ó yá kí ló fẹ́ kí n ṣe fún ẹ mo sọ anything tó bá fẹ́ bóyá o fẹ́ kí n rà fún ẹ bóyá o fẹ́ kí n ṣe fún ẹ anything tó bá fẹ́ sọ fún mi màá ṣe fún ẹ kí ni. anything anything anything. gbogbo kọ́ mú wọ́n lọ ní ah! ìṣèdúgbò ilẹ̀. o ṣeun o rí mo yọ̀ fún ọ mo yọ̀ fúnra mi mo tún bá ìdílé mi yọ̀ oríire ọ̀hún ò dìbànújẹ́ o orí <laughs> tó o bá fojú inú wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó rí i pé ṣé o ti jẹun òsínú ọ̀rọ̀ wa ṣé o ti yó ni torí nǹkan méjì kọ́ nítorí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ń pa rẹ̀ ni alábí lòun nífẹ̀ẹ́ sí ọ wá wò ṣẹ̀kẹ̀rẹ̀ kan yìí bá wọn ròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ nìkan sì kọ́ ní déédéé dádún ọlá agbánìkankọ́ ọlá ilẹ̀kẹ̀ pẹ̀lú ẹ̀ ni wòmí alábí nífẹ̀ẹ́ rẹ púpọ̀ ó sì ti sọ fún wa pé òun ò fẹ́ ọ gẹ́gẹ́ bí aya àwa sì ti fọwọ́ sí i. ẹ má fọwọ́ sí o. ká má fọwọ́ sí ṣẹ́sẹ̀ ní ká wá fi sí alábí pé òun ò fẹ́ ọ inú rẹ ò dùn ta ló wá fẹ́ fẹ́ bọ́ ọ bá wá fẹ́ bọ́ ọ bá kọ̀ alábí ló fẹ́ ohun tá a bá sì fẹ́ òun ló bá wa fẹ́ tó wá rí o ẹlúkù tiwẹ̀ ìdánirò kó wá máa gbẹ̀rin egúngún alábí lọ́kọ rẹ̀ ìwọ sì níyàwó rẹ̀ fàkàtì. yóò bá wa fẹ́ wò mí ìyá ìyẹ́ ọ̀ tí ẹ̀ mọ́ ń tọ́ ṣẹlẹ̀ ńjọ́ kan ni ǹjọ́ mọ̀ pé alábí ọ̀hún ń bá ọmọbìnrin kan sọ̀rọ̀ èmi wá ń wo ọmọbìnrin pé ah, ọmọbìnrin tálà bí mò ń bá sọ̀rọ̀ irú wọn náà ló lè bá sọ̀rọ̀ ọmọ òun dáa bí egbin o kọ̀ọ̀pẹ́ ni àníkẹ́ kọjá ló bá já ọmọbìnrin lẹ̀ pàtì ló bá forí lébì kan bá ń wò pé ah, ta ni à ń lé lọ ta ni à ń lé lọ ta ni à ń lé lọ ló di àníkẹ́ ńgbà tí àlàbí òde ẹnu ọ̀nà wa àníkẹ́ ti wọlé ẹ wò mí ẹ̀ẹ̀mẹ́jọ ni àlàbí pààrà ilé yìí kó tó wá ṣàlàyé fún wa pé nǹkan báyìí lòun wá wòmí mọ́ dojú tì wá o mọ́ sọ̀fàánú owó ló fẹ́ sọnù èèyàn lalábí kí ló ti pọ́n ọmọ nílẹ̀ sí. ọmọ ohun tó fi sórí ìfẹ́ ni owó lórí ìfẹ́ fọ́gí púpọ̀ owó lórí hùn. ṣé ẹ kéré. ọlọ́ntẹ́ mi máa gbàgbé mi bá mi gbọ́ mi kábíire. ìṣèlú tí mo fi ń sọ̀fà mo lọ ìráyè wo ni mo wá wá ayé gidi ló wá wo jẹ́ kí n sọ fún ẹ sórí bàbá àgbà àti ìyá àgbà kò sí nǹkan tó lè ṣe sọ́rọ̀ ẹ̀ kò sí nǹkan tí wọ́n lè ṣe sọ́rọ̀ ṣé bẹ́ẹ̀ ti sọ fún ẹ mo ní tí èmi bá ṣe wà láyé kò síbi tó fẹ́ kàwé màá wọn níbẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe màá bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ló fọkàn ẹ bá dẹ òun kí òye ọmọ for what reason for what reason kò sí nǹkan tó lè ṣe sí ẹ wọn bá ti fún bàbá àgbà bí ìyá àgbà ní mansion àbí kó fún ọ ní anything ò ní fẹ́ bọ̀bọ̀ yìí nìkan o gbọ́ mi ò lè fẹ́. báwo mà ṣe ṣe. ṣé bí mo sọ fẹ́ kó mo lọ bìkan níjẹta àbí God so good ire ni mo bá bọ̀ bẹ́ẹ̀ o gbọ́ bá ṣe máa rí màá sọ fún ẹ fọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n èmi ni mo sọ fún ẹ abẹ́mi kan ló sọ fẹ́ bẹ́ẹ̀ fi ọkàn ẹ balẹ̀ kò sí problem bá ṣe máa rí gbogbo bá ṣe máa rí pátá ni màá ṣàlàyé fún ẹ yé sunkún bí egbére mọ́ mi ojú ẹnu ó mọ̀ pé gbogbo tó ṣe sunkún yẹn tínú ẹ̀ ń bàjẹ́ yẹn mi ò láìkẹ́ mi ò láìkì máa rí ẹ bó ṣe bó ṣe ń sunkún yẹn I don't like it yé sunkún mọ́ ṣé ò lọ́lọ́run ṣé bó lọ́lọ́run kí ló wá kí wá tún rá ni gbogbo kí ló tún wá kùn bẹ́ẹ̀ ó ní ojú ẹ̀ nìkan yẹn sunkún bí wọ́n ṣe máa rìn ọgbọ̀n máa fi máa sọ fún ẹ. gbé lè báyìí. àníkẹ́nìkẹ́. ṣé kò sí. ẹ kó má bàa sí náà ni mo nígbàgbọ́ pé ìwọ kọ́ ló ń lopò tí òun fún òórùn inú ẹ̀ burú jù ẹ mà níkẹ́ lórí ọ̀rọ̀ tí mo máa ń bẹ ẹ sọ lójoojúmọ́ mo torí ẹ̀ wá ó wù mí kí n fi ẹ́ ṣaya kémi àti ẹ máa fẹ́ra wa wo nǹkan kan tí ò yẹ jẹ́ kí n láyé ẹ sórí bó ṣe wà yìí lóòótọ́ ló rẹwà àmọ́ ẹwà ẹ yìí kò ní dáa kí ọsàn ẹ kó lọ kó sọ́wọ́ ẹyẹ oko lásán tó bá bọ́ sọ́wọ́ àwọn tí wọn ò mọ yìí ẹ ìgbà mélòó làwọ̀ ló fi ń ṣá bó ṣe wà yìí tọmọ náà làpálàpárò rẹ a kàn mú ẹ lásán lórí lórí nǹkan míì àwa tá a lè tọ́jú ẹ rèé àníkẹ́níkẹ́. ẹ sún sẹ́yìn. ẹ̀yin ẹ má wo bẹ́ẹ̀ bó ṣe rí bíi kúùrú yẹn gangan ló wù mí <laughs> ah, ọmọdé ló ń ṣe ò ẹ filẹ̀ ìfẹ́ ni eré ìfẹ́ lẹ́ ń wò yẹn. <laughs> Ah, ah. àní kẹ́yọ́ ti dúró dè mí tipẹ́tipẹ́ ọmọ dáadáa. Ah, yeah. Ah, àníkẹ́ ah, <laughs> ọlọ àníkẹ́ ẹ̀ra ọjà rẹ̀ àwa ni nì ah, àníkẹ́ ńkọ́. àníkẹ́ ah, ṣé ò sí. kò tí àjọ fẹ́ débì kan ni ìyá wàá tì mí lọ. <laughs> níjó. lẹ́ni ni. lẹ́ni lẹ́jọ́ débì kan. jọ̀ǹpẹ́ ò tiẹ̀ mọ́ ti ń lọ. kí ló dé. Eh, àníkẹ́ tí ó lọ ilé ọkọ lónìí ilé ọkọ. sẹ́nìkẹ́ ti tó lọ ilé ọkọ ni. irú àwọn oníjáde lẹ́nu rẹ̀ bí ìbọn yìí ṣé ní ilé mi ni kó gbó sí ni ọ̀ṣẹ́ ìrọ́jọ́ iwájú ẹ̀ ní abẹ́rẹ́ yẹn ẹ̀kí ni wọ́n kí lókùn tó tún gbé lọ ilé ọkọ. ẹ dúró amúnijá amúni èwo ni ṣòkòtò bàbá rẹ lọ́wọ́ èyí tí mo sọ yìí ò tí ì tọ́jà ẹbí mo béèrè ọ̀rọ̀ ni ẹ sì fún mi lésì. ó jù bẹ́ẹ̀ lọ. ó jù jà lọ. ẹ bàbá tí ì tẹ òjò jà torí pé òun fẹ́ sọ̀rọ̀ ságbàlagbà jẹ́jẹ́ mi ni máa ń lọ òun fẹ́ bú yín ìgbà lérí yín bàjẹ́ ìgbà rí yín ọ̀pẹ pẹ̀lú ìgbà ló sí ni yín. ẹ dẹ́kun ilé mi náà mọ̀ ni owó abú mi wọlé owó abú mi wọlé ni ṣé wọ́n rán ọwọ́ ni. àwọn ọ̀rẹ́ mi wà àwọn làwọn fẹ́rẹ́ mi wá fúnra ọmọ ọlọ́ra mi wá. Ah! a jẹ́ pé tí wọ́n fi kàn án ò tí ì lọ o. Ah! sórí n ò tiẹ̀ fẹ́ kàníkẹ́ bọ́ orin rárá kò wù mí kó bá wọn rìn ìdí nìyí tó o mọ̀ pé ilé ọkọ kejì wọ́n lé ọ kó o bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ wọ́n lé ọ ẹlẹ́ẹ̀kejì wọ́n lé ọ nítorí tiẹ̀ wá ṣe ní ti ẹlẹ́ẹ̀kejì ń ó burú jáì wọ́n ní àwọn ọmọ ọkọ rẹ wọ́n ní wọ́n tún bọ́ láṣepọ̀ ṣé ìyàwó ni ọ. bàbá àníkẹ́ bàbá àníkẹ́ tẹ̀sí rí mi báyìí. kí ni ọ. tẹ̀sí fèébù ara bú mi. mo wọ ọ ọ̀rọ̀ náà sì lè dàn mí o ọ̀rọ̀ náà lè dàn mí torí káyọ̀ ọ̀rọ̀ yín bá máa dàn mí ni nígbà tẹ́ mọ́ ọmọ yín tẹ́ ẹ ṣe báyìí tó bá jẹ́ màá rà àtàǹkọ́ bẹ́ẹ̀ ni kí wọ́n ní mo ṣe àgbà àjákujàku yẹn rí yín bàjẹ́ ẹ̀yin olóṣì. ìdí ọ̀fù rélùwé rí nǹkan sáwọn èèyàn rèé kàkà kẹ́mi bí mo ti gbọ́tò yìí kàkà kí n fẹ́ ọ wọ́n fi owó ọ̀hún wọ́n fi rajá ìwọ́ran tọ̀rọ̀tọ̀ yìí wọ́n ṣe o. mi jò òjò òjò ró mi jò ọmọ onílẹ̀ òjò ró mi jò òjò. bàbá o ẹ ní ṣubú dànù ìyá wa ẹ ní ṣàṣìṣe ẹni tó bá tún wá ṣubú tó da tiẹ̀ nù ní dàsí yín lára ẹ mọ̀ tẹ́ ṣe báyìí ẹ wọlé kẹ́ má yà mí jáde àti ṣetán kò sí tàǹdó ewo. Ah, ẹ lọ mú wa ah, ẹ lọ mú wa ah, ẹ lọ mú wa inú mi ti ẹdùn àwọn ará àdúgbò mọ̀ pé mò ń ṣe nǹkan lónìí bàbá o ẹ wọ́n pé mò ń ṣe nǹkan lónìí ìjọ ìdá. ẹ̀yin máa kọrin lọ kò séwu kò séwu kò séwu kò séwu. Ah, kí ló ṣẹlẹ̀ ilé aláyọ̀ ọmọ ní dìbànújẹ́. n bá ṣe. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah. ọmọ ọmọ mà di abẹ́rẹ́ nù lé. ọmọ ìwo. ìyàwó. ìyàwó yìí lẹ́ni tó jókòó tó jẹ́ kó ti múra tí wọ́n ti bo gbogbo orí rẹ̀ lójú mi ẹ gbé jáde àárí mọ́ ni mò ń sọ. ìyàwó tá a wá mú. àbọ̀mọ tí àjọ wà pẹ̀lú ní ìjọ tó fẹ́ gba ìtì yìí. ó ní. èmi rí tó gbé báàgì tó ń lọ tó gbẹ nkùlé jáde ń sìn. ó gbé báàgì ó lọ ó yá ó yá ẹ wà lọ ẹ wà lọ ẹ wo bàbá ṣe é dá mi mọ̀ ṣe é rojú pípọ́n mi rí ẹ fẹ́ dá mi mọ̀ bí ẹ fẹ́ rí mi bí mo báyìí. ọ̀gbẹ́ni ojú ń bẹ. ẹ fẹ́ rí mi bí ìran báyìí ah. ẹ ti fẹ́ mọ̀ mi o. èèwọ̀ mo ní ọkọ ìyàwó ìmọ̀ ọ̀bọ̀ṣọ níjọ́ ìyàwó ọkọ ìyàwó ìmọ̀ ọ̀bọ̀ṣọ níjọ́ ah, ara ilé ọmọ ọlọ́mọdé wèrè lọ́rọ́ ọ̀dọ́ pé ẹgbẹ́ ìsọfún ẹni ó mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀ní ṣé olórí burúkú ni ah, ṣé o fẹ́ sáré kú ni ó dàbí pé wèrè lọ̀gá wa kò ah, ọ̀gbẹ́ni asáré sáré sáré. ọ̀gbẹ́ni farabalẹ̀ jàre òde ah. ẹranjú òde ẹranjú jẹ́ ká lé ọ̀gbẹ́ni ká mu jẹ́ ká lé bèbí ká mu. máa sáré lọ ó dàbí pé wèrè ni ẹ tó máa rán mi níṣẹ́ rí àfi tọmọ jẹ mi ọmọ ta ní látàárọ̀ tábà ọ̀gbẹ́ni jẹ́ ká lọ sọ fún wèrè ara ẹ̀ pàbà wo ẹ̀mí mi ti fẹ́ pin ìwọ̀nba lẹ́sìn gan sáré mọ́. wọ́n fẹ́ pààyàn ní bàbá bàbá ọ̀gbẹ́ni èsì ilé kì í ṣe tàbí sí tẹ let's go. kọ̀nà mi máa ṣe dímọ̀ kábàánijẹ́ máa ṣe dòkú mi kí ni lẹ́nu lè gbẹ̀yìn sẹ́ o gbé mi lọ lọ́pẹ́. ẹ bọ́ tẹ ẹ o yà tún gbélé náà sí o yà wọ wọ wọ ṣíkíá ṣíkíá ṣíkíá perfect perfect bó ṣe wà kò sẹ́ni tó lè mọ̀ pé wọ̀ ni mọ́ ìfà ó ti di another person wà wá lọ sí tàǹsì dráìfà yìí ti ń dúró díẹ̀ bẹ́ẹ̀ tó bá ti débẹ̀ má bá sọ ẹyìn tèmi ṣàwọ̀nù mọ́tò tó bá ti kó mọ́tò gbogbo bá ṣe lé ọ plans yẹn kó follow it later ṣùgbọ́n kò ṣe bá ṣe sọ o ó gbọ́ mi ojú òní ti wà tẹ́lẹ̀ tó bá ti wá bọ́ta ó máa ó ní bó ṣe máa rìn yẹn ó máa bounce nínú ó máa bounce bí ti gbọ́ ah ó kò yẹ ó máa ó ti yẹ ó máa bounce ní kò ìfẹ́ kéde òun fún òun èdè ló pé báàgì kò tó bá lọ kọ́ńkọ́ńkọ́ńkọ́ bọ́ọ̀gì ó dà take care. ẹni sáfẹ́ gbìn kó máa fọkàn sí pọ́ùn màá ní lárí àbòtí níní. ẹ fẹ́ rí mi wò bí ràn. olúwa mi ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ máa gbọ́. ṣé mo kí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé èyí nínú mi dùn jù <laughs> èyí dẹ̀ tún nínú mi bàjẹ́ jù. tí mi bá rí eku ò ní kébi eku lé. ẹ máa gbọ́ ó di ẹni. ẹyẹ ò ní ẹyẹ lé. ó di méjì. mo gbọ́dọ̀ rà nìkẹ́ o ah. <laughs> mo gbọ́dọ̀ rà nìkẹ́ o bẹ́ẹ̀ ṣe parapọ̀ fẹ́ bá ọjọ́ ẹ̀yẹ mi jẹ́ ọjọ́ ẹ̀yẹ yín á bàjẹ́. ẹ máa ṣàṣẹ ẹ máa ṣe àṣẹ. èmi èmi èmi lè ọmọ kékeré tẹ́ ń gbọ́ fún. Ah. Ah! ìkorò ti wọlé yẹn o. Ah, sọ̀rọ̀ ah, ẹ sì jókòó ẹ sì jókòó. a ṣe nǹkan a ṣe nǹkan alágbàro wa ti ṣoko gbà a ṣe èèyàn fún lọ́mọ. alágbàro èèyàn mélòó ló ṣoko gbà tí n bá dàgbà jù bọ̀ jẹ́ ọ̀làjú lẹ̀ sọ́mọ́ mi jẹ́ bí ah, fa mọ bọ́ọ̀lá bíi àmọ́ ibi bá ti rìn mọ́ tí wọ́n sọ gbà náà. Ah, gbogbo bí mọ̀mọ́ ti ń kọ̀ gbogbo bí mọ̀mọ́ ti ń kọ̀ ìwọ lọ́mọ sọ pé mọ̀mọ́ ń si ọ̀rọ̀ sọ abọ́ ti gbàgbé ni. ọ̀sẹ̀ ti dá sáà lọ́wọ́ mọ fún mo rò pé arúgbó ara yìí láti kọ́ra wa lẹ̀ báyìí. éèkà kan àbọ̀ ni wọ́n fún ọ. arúgbó ara yìí láti kọ́ra wa lẹ̀ báyìí torí èmi ò ní jẹ́ kí ọmọ burúkú nǹkan wá sí èmi lù kí ni mo ṣe báyìí àwọn ìbówó ni wọ́n ń gbélé o. ìyáàfin àníkẹ́ àbí kí ló kọ́ tẹ́ pé ayín mo lẹ ti wá sí fún wa. ibi tí mo ti wá jìnnà. ibi tí o ti wá jìnnà ọ̀run tó jìnnà jù gan ló kọ. ó dáná ayé gbogbo mo ti wà. kò ní dáa fún ọ èmi ni ó dáa náà ìwọ́n fi ó dáa ṣáájú ọ̀rọ̀ fẹ́mi èmi ṣé wọ́n mọ̀ pé mi olóyìn ní chief security guard mọ gbogbo àdúgbò kò pé méjì tó bá ti béèrè rẹ̀ olóyìn bàbá bẹ olóyìn òkìkí o wọ́n ti mọ̀ ọ́n kí ni ìtumọ̀ gbogbo yìí ó bá mi bẹ̀ wò múra rẹ̀ bí ẹrù sókà ni o gbé lọ́wọ́ àmọ̀ tó dì tó múra síwájú òdì sẹ́yìn wo ó dàbí sóyè yorùbá lóde ṣé wọ́n ti joyè àwọn tí ń dé fìlà lọ́rùn ni tó tún kan fìlà mórí lọ́sàn gan kí ló dé o fẹ́ kọ́pì èmi ó tó tẹ́ ó yá wọlé amárùn yín ìran boko ẹkùsẹ́ wọ́n sá wọlé pàṣẹ fúnjà wọlé rárá dáadáa kí. ọ̀rọ̀ mi àdéjọ́ tó bá lè koko. fífún mi ọ̀rọ̀ tí a jọ sọ ọmọ tí a sọ ni ó wà wájú ẹ̀ àníkẹ́. Hmm. ó dààmú ti bọ̀ àmọ́ tí wọ́n bá gbàgbé èmi ò gbàgbé ṣé lẹ́tà nìkan ló fún ni àwọn nǹkan míì tọ́lọ́ máa fún kọ́. sórí jẹ ẹ sórí tí ẹnìkan bá sùn lọ ẹnìkan á tají so èmi ti sùn ní wọ́n dẹ̀ ti tají ẹ má bínú àníkẹ́ kí ni nǹkan mìíràn tó tún fún ẹ lẹ́yìn lẹ́tà yìí. ọlọ́nkẹ́ mi gbàgbé mi bá mi gbọ́rọ̀ mi kábíire ìrìn àjò mi bá mi sáyẹ̀nsì má jẹ́ ń kà mọ́. ẹni máa rire ó máa sáré gan ìgbàgbọ́ àwọn èèyàn nìyẹn ẹ̀dá àwọn ojú ọba ń wọ̀kan ṣẹ́rí pé kò jọra wọn ìrìn àjò mi bá mi dáhùn sí i. fún un. ṣàlàfíà ló Oh, how are you? Káwọ̀. Ah. Báwo ni ṣe wà? Ebi ń pa mí. Ẹ <laughs> eh, ah, mo ti mọ̀ pé ìwọ ń tiẹ̀ oúnjẹ nìkan ló mọ̀ ọ́ jẹ eh, wọ kitchen lọ wàá lóúnjẹ ń bẹ̀ à ń sọ̀rọ̀ tó wà important. pẹ̀lẹ́. ìyá yìí pọ̀. Ah. Ah, ọlọ́run bẹ̀ yín o afọlọ́run bẹ̀ yín o àfọlọ́nbẹ̀yìn o ah, èyí pọ̀ o. Ah. olórí oko àfọlọ́njẹ máa wo bẹ̀. ẹ̀yin ọmọ awo báwo lẹ ṣe ń ṣe wọ́n sí. bàbá a ti nàwọ́ tẹ́wọ̀n. báwa ah. bẹ̀ wọ́ nàwọ́ àjù. ẹ wo ẹ̀yin ẹ rò pé ẹ gbọ́n lójú ara yín àbí lẹ́yìn tẹ́ gbowó lọ́wọ́ mi tán ẹ wá ní kánìkẹ́ máa sá lọ. ọkọ àsọ bẹ́ẹ̀ ó ṣe fẹnu ara ẹ ni. ẹ ẹ sọ bẹ́ẹ̀ ṣé ó dédé fò lọ ni. ẹ jẹ́ kí n kìlọ̀ fún yín kẹ̀dẹ̀ tẹ́tí kẹ́ gbọ́ mi tí mi ò bá ti rí àníkẹ́ tí mi ò bá ti rí àníkẹ́ wàhálà ni fún yín o tí àrọ̀ ni ò bá wálé oníkòyí tèmi kò ní sinmi ogun tí mi ì bá ti rá àníkẹ́ gbogbo owó tí mo fún yín pátápátá ni màá gbà gbogbo nǹkan tí mo fún yín pátápátá ni màá gbà màá tún wá bomi ṣàn yín lọ́wọ́ ẹ̀yin àgbà ìyá oníjẹkújẹ yìí ah ẹ má jẹ ìyá o ẹ má jẹ ìyá o ẹ jẹwé ya ẹ wojú mi kọ́hún lè mi o mo máa ń jábẹ̀ gidi gan o ẹ wo má fọwọ́ kan ọmọ o ṣe mọ̀ pé àlùkì náà ń lu àgbàlagbà tí wọ́n bá rárá wọn báyìí kó sì máa dán ṣùgbọ́n nínú ara kẹ́ran ti bàjẹ́ ẹ ṣe bó ṣe wù yín. kẹ́ ẹ yáa fi ara balẹ̀ jẹ́ ya yín lójú páálí wọ́n ní ká má nà yín jù ká kàn ṣe yín bó ṣe yẹ ká ṣe yín ṣóyè yín ẹ fara balẹ̀ o. òdodo ọ̀rọ̀ ó ń korò ṣùgbọ́n tí ẹ bá lè fara balẹ̀ kẹ́ fara balẹ̀ gbà jẹ́jẹ́ kẹ́ ẹ jẹ́ sára kẹ́ ẹ mú mi sí. ìyá tẹ́ ẹ ti fi jẹ wáyé gbogbo ẹnu mi báyìí kò sí eyín kan bẹ̀ mọ́ báyìí ṣe rí tó dúró yìí èrìgì kan mú nǹkan dání ni gbogbo ẹ̀ ni ó ń parọ́. yé wọ́n ní mú nàwọ́ bọ̀ wọ́n ní ra ọlọ́bí ẹ̀ ọlọ́bí mọ̀ ọlọ́bí mọ̀ kú. olùkọ́ yọ̀mọ̀ fọmọ ni mi ní gbà fọmọ lè. kí ló dé kí ló ṣe kí ló dé. ó ń sálọ àbí ó ń sálọ wo ẹgbẹ̀rún Samuel ò lè sá wọn máa ṣe ṣége fún ẹ. kí ló ṣe. ṣé o rí pé olórí burúkú lọmọ ìṣá ọmọ yóò ṣe ọmọ tó yẹ kó máa gbé ńlọ lára ra o arúgbó ọmọ jàtìjàtì lélẹ̀ yìí ọmọ burúkú jàtìjàtì lélẹ̀ ah, onírànú wo oògùn olówó iyebíye tó máa ń lò fún ẹsẹ̀ tó ń dùn ẹ̀ ṣé mo gbọ́ ọmọ burúkú yìí dẹ́ gbé ó dẹ̀ lọ sókè sínú omi ní kitchen oògùn olówó iyebíye ti bàjẹ́ báyìí. Ah, èmi kọ́ dádì mo bọ̀ bí ẹ ṣe débẹ̀. olóhùn kọ́ olóhùn kọ́ olóhùn kọ́ olóhùn kọ. olóhùn kọ òde tún nà ọmọ mi lára kí fún mi. ẹ máa pẹ̀lẹ́ bàbá bó ṣe ń sin lọ́mọ ń jábọ́ ṣàgbọ́n àwọn òbí mọ́ bá àti ẹ̀bí máa rọ́mọ lẹ́yìn ẹ̀dìyẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ sórí ilé yìí o ò lè gbé bíbá yìí o ò tí ì débi tó máa gbé rárá tó bá mọ̀ pé o fẹ́ gbénu lẹ́yìn àṣẹ ti bá pa ló máa tẹ̀lé bí bẹ́ẹ̀ bó ṣe wá ló ṣe máa lọ ṣùgbọ́n wo aṣèlú ilé ìfẹ́ àti ẹ̀ wáńkà ọmọ òṣì burúkú. Hmm. <laughs> Àníkẹ́. Dàdí. Má bínú. Ibi tó dé O ò tó. Ojú ọlọ́dẹ rí o. Èmi dẹ̀ kọ́ ni mo dògùn yẹn sómi o. Àníkẹ́ o ti tó ọlọ́run ní pẹ́ńgbẹ́. Ọlọ́run ní fìyà jẹ́ ẹ̀. Ṣé o ti gbọ́? Ọlọ́run ní fìyà jẹ́ torí mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló ń jìyà ẹ̀. Torí mo rí ẹ nígbà tẹ gbóògùn yẹn dé lánàá tó dẹ̀ gbé lọ sókè. Bẹ́ẹ̀ ni mo róhun náà nígbà tó gbé tó lọ ṣe bó ṣe wù mi ìfẹ́ sọ̀rọ̀ ní tìtorí tiẹ̀ náà ni àmọ́ o gbogbo tó ń ṣẹlẹ̀ yìí má jẹ́ kókó ìrẹ̀wẹ̀sì ọkàn bẹ́ẹ̀ o gbà pé àyànmọ́ tiẹ̀ bó ṣe fẹ́ rìn òun ló ń rìn o ó gbọ́ èèyàn tó bá ń bẹ̀rù àti ṣubú tírú ẹni bẹ́ẹ̀ bá ṣubú kò ní lè dìde o kò ní lè dìde rárá mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run admission ẹ ti bọ́ sí tó bá kọjá sílé ìwé ẹ ní ìsìn ogún mi ó gbá mi kò ní sí yẹn mọ́ ń bẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú àṣẹ ọlọ́run àgbàrá òjò ẹ tó ń gbé ẹ lọ yìí ibi ayọ̀ ẹ ló máa gbé ẹ dé ṣùgbọ́n má bínú ìyá mi tí n pẹ́ tí mo rántí rẹ̀ bí òjò mo yẹ mo ṣáṣá lójú ilé. àmọ́ nípa ọ̀rọ̀ bàbá àti ìyá nìkẹ́ mo ṣe pé ọ àwọn tí wọ́n mọ̀ pílẹ̀ ṣọ̀rọ̀ yìí náà pálà bí òdà làbí òdà bẹ́ẹ̀ ń wọ́n jẹ lóyún wọn ṣùgbọ́n bí ọ̀rọ̀ dé yìí wọ́n ti jẹ̀yà èmi náà sì ti ní kán jẹ̀yà dáadáa kán lè mọ iyì wọn ṣe wọ́n ń pé àgbà ń gbani là ní àgbà yìí gbá nípa dákun kí a wọn. ẹ wò balẹ̀ orúkọ tí àwọn òbí mi sọ mi àti orúkọ àwọn òbí mi méjèèjì tó bá bàjẹ́ lórí ọ̀rọ̀ yìí kò léèwọ̀ àmọ́ máa ro tiyín máa dẹ̀ ro tọ́lọ́hún torí lẹ́yìn ọlọ́hun àti èmi àtẹ̀yìn ló kàn nílùú yìí torí bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ lèmi náà ń pa tèmi ìkan òdì kan lọ́wọ́ mi ò dẹ̀ rò pé mo tẹ́jú yín mọ́lẹ̀ rí màá fi wọ́n lẹ̀ ah! àmọ́ oníkìlọ̀ tẹ́ ń bá fi wọ́n lẹ̀ baálẹ̀ lẹ́yìn oṣù kan tí wọn ò bá san owó mi. ogun lè wọ̀lú yìí o. Ah, má ṣe báwọn má ṣe báwọn ó eh, ṣe à á ṣètò bó ṣe rówó rẹ à á ṣètò bó ṣe rówó aṣọ àpọ́nlé tiẹ̀ náà ò ní ya. kí ló kàn yín pẹ̀lú aṣọ àpọ́nlé mi kí ló dé tẹ máa ń tẹnu mọ́ aṣọ àpọ́nlé. òpọ́n mi lé náà ni. ẹ mọ ibi tí mo ti rán ni. balẹ̀. nítorí òpọ́n mi lé yìí náà ni ẹ ah, ah. eh, mọ bínú. ẹ jọ o ẹ jọ o mo pọ́n yín lé o ẹ̀yin náà dẹ̀ pọ́n mi lé o. ọlọ́run fún ọ ní yìí pọ́n mi ẹ ṣeun ẹ gbowó mi lọ́wọ́ wọn o ẹ gbowó mi lọ́wọ́ wọn o owó rẹ̀ ó tẹ̀ lọ́wọ́ baálẹ̀ ẹ gbowó mi lọ́wọ́ wọn o o ṣé o ẹ gbowó mi lọ́wọ́ wọn o a máa gbà á ọlọ́run ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ọmọ yìí o ẹ̀yin náà sì ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀. Oh, oh, oh, oh. oh. pé ta ló ń wò gan lẹ́yìn mi nìkan. ó sùúrù náà ṣebí kí look fine náà ni. anyway o wọn kàn lè máa wọ ẹni ọ̀hún wọn lè fẹ́ ṣe nada i mean wọn lè fẹ́ ṣe anything ojú náà fi rí ètè wọn ò lè bà. bẹ́ẹ̀ ni kò jókòó sí ẹni tá a máa wò màlámọ̀ a máa mọyì ẹni tó ń wòyàn ta àìmọye thousands of men tó ń wò mí ta kìlómítà. ṣáà ṣe kí àwọn jẹ́ ká máa lọ. okay. <sighs> Fine. Are you set? Just wait. Just a little lipstick. Any <sighs> shoe. I'm set. Okay. Hold my dear. let me kó you, mí bẹ́ẹ̀ jọ. Funke. Yeah. Báwo. Oh. <sighs> you are beautiful. So beautiful. Are you sure? Yes. <laughs> All right. We'll take care. Okay. Bye-bye. Bye. -bye. <sighs> Bye. irú èèyàn wọn fàdékẹ́mi náà èní agbẹ́dúdú ọ̀la agbẹ́pupa kò tiẹ̀ wá sọ́kùnrin tí o lè gbé mọ́ ó wá ń tara ẹ̀ lọ́pọ̀ bí ẹni ń taṣọ ó ń ṣiṣẹ́ aṣẹ́wó kiri ah ah bẹ́ẹ̀ ìwé dẹ́nà ni kò wá kàn school kò sí kò focus lórí ìwé ó ń tẹ̀lé ọkùnrin kiri ah o lágbára o. ah níbi wo máa bẹ sọ létà ó ti gbọ́ rárá um, no ah ọwọ́ tó ń sọ ẹkùn ayé mi bẹ́yìn. yẹmi. all right baby um, let me talk to you later. yẹmi ta ló mú handout mi mo ti ṣe wàhálà mo ti gbónú lé mi ò rí handout mi. ọ̀sán nàkí ló ṣẹlẹ̀. nǹkan tí wọn kò tó ṣẹlẹ̀ handout mi kẹ́ bá mú jáde. o ò dẹ ṣe sùúrù náà. ṣe sùúrù òṣìwò fún kíni ṣe sùúrù fún kíni mo ní handout mi mo ní test lọ́la mo fẹ́ kàwé mi ò rí handout mi láti fi kàwé. ok Okay, okay, mo yá nìkẹ́. Ah o yá nìkẹ́ o gbọ́rọ̀ ṣìtò nsọ o yá nìkẹ́ o ṣe máa yá nìkẹ́ ni à ń dà tù mí ṣé mo kọ́ mọ lówó là nìkẹ́ ni èmi fara ṣiṣẹ́ kí n tó rówó ni nà o ṣe máa yá nìkẹ́ ni à ń dà tù mí. ok ok má bẹ gbà ń dà ṣe ṣó ti tán. ó ti tán bá mi gbà mo ní ìdẹ̀rẹ̀ láti gbà kò sí wàhálà bá mi gbà ayé ẹjọ́ ó ṣì. ó ga o aláyé líle. Thank you. sí báyìí gan-an kí ni problem ẹ o kàn já wọlé just like that láì kanlẹ̀kùn. nǹkan tó mú wọ tó ń ṣeré bẹ́kùnbẹ́kùn tó lè tilẹ̀kùn ló mú èmi náà tí mi ò fi lè kanlẹ̀kùn tí ẹ dúró ná ṣé wà lóorùn pé òun lójú ara yìí wọn rẹ kó wá ní skul ọkùnrin ló kó kiri èmi wà gbé dúdú ọláwà gbé pupa ojú òtí ẹ tiẹ wá ṣiṣẹ́ aṣẹ́wó kiri oṣù owó àwọn pẹrẹntì ẹ ló fò ah, ah, ṣé òun ní nǹkan tó ń forí rú. just hold it eh? ṣé owó àwọn pẹrẹntì ti tiẹ àbúrò àwọn parent ti tèmi o ò dẹ fi mí sílẹ̀ ṣe bá lára ló lára ṣe bí mi ni mo lára ni wọ́n ló lára ẹ ara tó bá òun ẹ ló lè fi ara ẹ dá ara tó bá dé òun ẹ nínú mo lè fara mi dá kò sí nǹkan tó kàn ẹ́ bẹ̀ ṣé mo kú wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe ó yẹ ṣe máa ṣe nínú ilé yóò ti mú ẹ lára ṣùgbọ́n tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ nínú yàrá ìgùn á sú ẹ kí ni pọ́bẹ́mẹ wọ́n ní màá mọ́nítọ̀ mi kiri ó ń ṣí eré ní ṣé o mọ̀ pé ti máa ń ṣe tipẹ́ mo dẹ̀ ti máa ń kìlọ̀ fún ẹ ṣùgbọ́n nǹkan tó máa fojú ẹ rí nínú ilé yìí inú yàrá ìgbọ̀n á sú ẹ. kò tiẹ̀ sí nǹkan tó kọ́ mi pẹ̀lú ọ̀rẹ́ tẹ́lẹ̀ àánú láìfẹ́ ló ṣe mí mo ṣe sọ gbogbo nǹkan tí mo sọ wo ìwọ ló ní ra ẹ nǹkan tó bá wù ẹ máa fi ṣe. kò sí nǹkan tó kọ́ ẹ pẹ̀lú ti tèmi aṣọ ẹ ló ya yàmàyàmà wo bí mo kó mo ti sọ fún ẹ kó o ṣú ara ẹ nínú ilé tó bá ṣú ara mo fẹ́ mo fẹ́ kó o fi sọ́wọ́ àlàáfíà ni kó má lè fi jẹun. èmi kọ́ ni mo bíbí sí. <laughs> ó yẹ ẹ lẹ́nu Bísí ò ń ṣọmọ bíbí inú mi kódà ìyá ẹ mọ̀ sí i àmọ́ kò mọ̀ pé àṣírí ti tú sí mi lọ́wọ́ dadi ta wá ní bàbá yìí. <laughs> obìnrin ló mẹni tó lọ mọ wo gbogbo ìwà tí wọ́n hù sẹ́ pátápátá kò dùn mọ́ nínú kò tẹ́ lọ́rùn ṣùgbọ́n òwe Yorùbá sọ pé bá mi nà ọmọ mi kò dénú ọlọ́mọ má ṣe ọmọ mi léṣe inú ọlọ́mọ ló ń wà àníkẹ́ ṣìyẹn lé ní ìkejì orí wíìchì tí mo wà yìí kì í ṣàmútọ̀run wá mi bẹ́ẹ̀ ni omi kì í déédéé korò láì nídìí kan bísí ni mo fẹ́ náà níjọ́ kan bí ẹ ṣe tì mí dànù nìyẹn yakata tí mo ṣubú lulẹ̀ àwàdà ni eré ni òun ló gbé mi dórí tí mo fi kẹ̀kẹ́ ṣe kẹta ẹsẹ̀. bó tiẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ ti dúró ká dúpẹ́ lọ́wọ́ onísábàbí o. Hmm. àníkẹ́ o gbogbo atótónu mi fún ẹ hmm, hmm. kó o lè mú ọ̀tún yàtọ̀ sósì. So si ó dẹ̀ lè mú òsì yàtọ̀ sọ́tún torí ọmọ ìdùnnú ló jẹ́ sí gbogbo ìgbàkigbà tí mo bá dẹ̀ ti rí ẹ ló máa ń dùn nínú wọn abẹ́ lọ́n fún ẹ ò ní ọ̀kú mọ́ mi lójú o àṣẹ lọ́dọ̀ ọlọ́run. ọ̀fọ̀. ọ̀gá mi ò rí nǹkan kan bẹ́ẹ̀ o. gbogbo inú ilé ẹ̀. ok a ló ní báàgì inú ẹ̀ méjì. òun ló ní. àníkẹ́ ló ní. ok wọ́n ló ní báàgì. bẹ́ẹ̀ni èmi ni mo ní. ok. what báwo ni kí ni ṣe dínú báàgì. mi ò mọ bó ṣe débẹ̀ àbí fadékẹ́mi. Ah, ah, àníkẹ́. ó dẹ̀ tún ń parọ́ ṣíṣí wọn kọ́ ló ní kíní kòkè yìí. Ah, mo gbé ayé mi bá jẹ mo gbé. nǹkan tó ń ṣe yóò dà mẹ́rin mẹ́ta lálálẹ́ mo ṣe wá sí ìgbà yìí. a máa fúnra wọn ní nǹkan wọn máa gba nǹkan lọ́wọ́ ara wọn èmi ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń gbà lọ́wọ́ ara wọn mi mọ̀ nǹkan tó ń fúnra wọn àfi tí mo ṣe ka lọ́jọ́ kan wípé kòkè ni mo dẹ̀ pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí àmú ah, ní nǹkan tó ra wọlé yìí kò lè bí ẹ fi kíní ìsílẹ̀ kò dá mi lọ́hùn o. yóò torí ọlọ́run mi ìmọ̀ ṣe dídú báàgì mi. tó bá ah. dé àgọ́ wa wàá lọ ṣàlàyé bí kìí ṣe jẹ. fọdẹkẹ mi. kàmí gbọ́n mi kábíire ìrìn àjò mi bá mi sáyẹ̀nsì. mo kí n kú oríire mo lè dúpẹ́ ara tèmi náà tí agbẹjọ́rò bá pàdánù ẹjọ́ kan lánàá kò túmọ̀ sí pé ó máa pàdánù ẹjọ́ mi náà ọjọ́ kejì o àmọ́ nǹkan tí ajájọ́ yẹn ìgbìyànjú tó ṣe fún wa ó yà mí lẹ́nu gan-an. ọ̀pọ̀ ẹnu fún nítorí pé ọwọ́ tí gọ́ọ̀mẹ̀ntì tó fi mú kéèsì drug kì í ṣe nǹkan yẹpẹrẹ rárá pẹ̀lú ìgbìyànjú wa àti connection ta ní àdúrà àjò àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọdún mẹ́ta péré lọ́fàánikẹ́ ọdún mẹ́ta péré lọ́ fànìkẹ́ tó máa fi ṣẹ̀wọ̀n. ẹ̀wọ̀n ọdún mẹ́ta. ní agbára ọlọ́run. fànìkẹ́ mi. bẹ́ẹ̀ni. ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni. ẹ̀wọ̀n. pẹ̀lú sàpátà ṣe náà ni sà. ẹ̀wọ̀n. pẹ̀lú sàpá ni. ẹ̀wọ̀n. ah ah chief chief chief chief chief ẹ jọ ta ló wà lẹ́wọ̀n. Ah! ẹ wo kí ló ṣẹlẹ̀ ah! chief ló tẹ̀lé ti ẹ̀sẹ̀ mi kó tó fún chief. chief ẹ wo ó ní gbọ́dún mẹ́ta chief chief yẹ mo Chief, ṣíyà chief chief ọlọ́nkẹ́ mi má gbàgbé mi bá mi gbọ́rọ̀ mi kábíire ìrìn àjò mi bá mi sáyẹ̀nsì má jẹ́ ń tẹ́ni tí kà mọ́. Àníkẹ́ wọ́n máa fi ìrònú ṣe ra ilé ṣe wò sórí ìrònú tó ń wò yẹn ó dàbí ìgbà téèyàn bá ṣe ìdánwò tó ń retí èsì ni nígbà tí èsì ẹ̀ bá dé apá ẹni tó ń ronú gan kò ní ká wàhálà náà wò àmọ́ àwọn tó ò lérò wọ́n ti wà nírú ipò yìí rí àwọn aláṣẹ ayé àwọn bíi gómìnà àwọn bíi councillors àwọn ènìyàn jankan jankan jankan tí wọ́n gangan ò lérò wọ́n ti ṣẹ̀ wọ́n rí wò má ronú mọ́ o mo fẹ́ kó nígbàgbọ́ wípé aṣọ ẹ̀tẹ́ tó wọ̀ yìí tó bá di ọjọ́ kan wàá bó aṣọ náà sílẹ̀ wọ́n á wọ aṣọ èyí wọ́n á wọ aṣọ ẹ̀yẹ wọ́n tún wáá di aníyìkáyé ọmọ wo má ronú mọ́ o. ẹ ṣe gan ni mo dúpẹ́ ẹ̀yin náà ní iṣẹ́ wọn wọn ọ̀dọ̀ nífẹ̀ẹ́ wọn dé yín ẹ ṣe gan ni. àmọ́ wo wọ́n béèrè yán béèrè ń tà. ta ni mi ò mọ ọ̀bọ̀ ọ̀gá ní kò yọjú sáwọn tó bá débẹ̀ wà rẹ nìyẹn. ọlọ́nkẹ́ mi máa gbàgbé mi bá mi gbọ́rọ̀ mi kábíire ìrìn àjò mi bá mi sáyẹ̀nsì má jẹ́ ń tẹ́ni tí kà mọ́. ẹni máa rire ó máa sáré gan ìgbàgbọ́ àwọn èèyàn nìyẹn. ká ní mò ń wé fàdékẹ́ mi. kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló tún wá ń bì báyìí. wo Àníkẹ́ ẹni tí mo ní ń béèrè ẹni. láyé kò jẹ́ béèrè mi kò tí ẹ lè béèrè mi ni ó ah, ah. lè béèrè mi débi nǹkan máa ẹ̀fà pàwápọ̀ mọ̀ wo ayédè tó bá mi dé ìtì dà bẹ́ẹ̀. Ah, ó dẹ̀ ṣe sùúrù ṣebí èmi ni mo ní kán ránṣẹ́ wá pè ẹ́ tó bá gbọ́n jù mí lọ ṣó lè gọ̀ tó mi ní ó dẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan tárábìnrin yìí fẹ́ sọ. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu akóbani tó fẹ́ sọ ọ̀rọ̀ wo ló ní lẹ́nu tó fẹ́ sọ. So ó dáná mo ń gbọ́. àníkẹ́ sórí tó bá ṣe jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀bẹ̀ ni mo wá bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ kankan lẹ́nu mi láti sọ kì í ṣèfẹ́ ní tèmi náà láti takò ẹ̀ ẹjọ́ àwọn ajẹnipàṣèké ni èrè wo ni mo fẹ́ jẹ nínú kí n parọ́ mọ́ èèyàn ẹlẹ́ran ara bíi ti tèmi kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ́ẹ̀ òun náà ṣàmọ̀ mí nígbà tá a wà ní school àìlówó lọ́wọ́ ló sọ mí dìdàkudà àìlówó lọ́wọ́ ló sọ mí di ẹni tí ń ṣèrànù káàkiri tí mò ń fi ẹ̀jẹ̀ ara mi tún ẹ̀jẹ̀ oríṣiríṣi èèyàn ṣe nígboro hmm. àníkẹ́ ṣàdédé ni mo rí màmá Bísí lọ́jọ́ kan tó wá bá mi wípé kí n fi kokéè sínú báàgì ẹ̀ ojú ẹlẹ́dàá ẹ̀dẹ̀ sì wá tó o mi ò fẹ́ ṣe o níṣẹ́ ni mo yarí kanlẹ̀ mú ní mi lè ṣe é àmọ́ ṣá kí àná ti yọ fọ́tò mi jáde nígbà tí mo wà níhòòhò pẹ̀lú ọmọkùnrin kan nínú ìyàrá bí mo ṣe rí fọ́tò yẹn gan kò yé mi mi mọ bí tí wọ́n ti rí sẹ́tọ̀pù ni wọ́n dẹ̀ sọ fún mi wípé kí n mú kan nínú méjèèjì nínú káyé mi bàjẹ́ àbí kí n ṣe iṣẹ́ tí wọ́n rán mi kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe mi ní choice ni mo ṣe jíṣẹ́ tí wọ́n rán mi nítorí ọlọ́run <laughs> nítorí ọlọ́run dáríjì mi láyé kó lè dáríjì mi lọ́run jọ. àníkẹ́ kí wọn náà wá rojú ayé wa sórí pé gbogbo èèyàn kan ló ń jíṣẹ́ tóun ah, yorùbá sọ pé ẹni ràn ní níṣẹ́ là ń bẹ̀rù à ń bẹ̀rù ẹ̀dá fẹ́ jẹ fún irú ẹ̀ gan-an ló ṣẹlẹ̀ sárábìnrin wo ó máa tèké àtìní mi ò mọ bó ṣe fẹ́ ṣe bóyá ó máa dárí ju obìnrin. yàbí sí ẹ máa jẹ mí o. ọlọ́nkẹ́ mi máa gbàgbé mi bá mi gbọ́rọ̀ mi kábíire ìrìn àjò mi bá mi sáyẹ̀nsì má jẹ́ ń tẹ́ ní ti kà mọ́. ẹ rà mà ẹ pẹ̀lẹ́ yes òun lélẹ̀ two hundred thousand naira ló wà ń bẹ̀ yẹn. iṣẹ́ tí mo rán yín ni kẹ́ bá mi jẹ́ o mo fẹ́ kẹ́ jíṣẹ́ yẹn kódà kémi gan máa gbọ́n bí báyìí ẹ wò ẹ ṣiṣẹ́ mi o mi ì jẹ yín lówó kankan mọ́ o mo fẹ́ kẹ́ bá mi fi ayé ni ọmọ yìí lára tó ṣe wípé ọ̀tọ̀ ni kó fún èèyàn ní ẹ̀wọ̀n oṣù mẹ́ta péré kó fi gbogbo ilé ayé ní lára ṣe rí ibi tó wà yẹn mo fẹ́ kẹ́ bá mi fi ayé ní lára <laughs> tó jẹ́ pé òun gan mọ̀ pé yes nǹkan bá òun mi ìfẹ́ kó ní sinmi láti àárọ̀ ṣúlẹ̀ rì mo fẹ́ pé kó jẹ gbogbo ìyà tó ṣe yí pé wọ́n bá ké tó bá máa fi jáde báyìí òun gbárò pé bóyá ẹ̀wọ̀n gbére lọ fún òun ni ẹ bá mi ní lára o ẹ fi ìyà jẹ gidigidi gan ni o ẹ má jò mẹ́sìn ni o. madam <laughs> ẹ wò ó dúpẹ́ lọ́wọ́ yín gan ẹran olófòfò iṣẹ́ ẹni kó má jẹ kan èyí tẹ́ ẹ̀ràn gan yóò jẹ inú iṣẹ́ wa gan iṣẹ́ wọ́dà tá à ń ṣe wọ́n mọ̀ mí pé mi ò gbàgbẹ̀rẹ̀ kọ́ máa fún mi lówó gan mo fi ara ní àwọn ẹlẹ́wọ̀n mi mo burú èmi gan mọ́ fúnra mi náà pé mo burú ẹ tó wá fún mi lówó ah. àánú ẹ̀ dẹ̀ ti ń ṣe mí. mo dẹ̀ ti ń kànú ẹ lọ. ẹ má kànú ẹ o. ìyá màmá jẹ́ ẹ̀ iṣẹ́ tẹ rán mi mo mọ̀ ṣe. Ah, ayé aṣọ ọ̀rọ̀ àwù lọ àwọn ẹbí orin wọn ṣì madam tẹ̀yìn gábàárì ẹ̀ ṣì mọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní kànú ẹ̀ ẹ wo talent tó lọ́n fún mi ni kí n máa ṣe kàbáwọn ẹlẹ́wọ̀n. ó sọ fún mi náà ni mo ṣe ránṣẹ́ pé. ẹ wá mo wó bẹ́ẹ̀ ni ah! ayé ẹ ti bàjẹ́ àti ẹ ti rún ah, ah, ara ti ń ní lórí owó yìí ayé ẹ ti ń bàjẹ́ báyìí ẹ ṣe gbọmọdá ogo àwọn ẹbí àbá ké mi ṣe yàn gidi mhm. mo burú èmi gbọ́mọ̀ ẹni burú mọ̀ mi ìtumọ̀ ẹni tó fẹ́ sọ fún mi mo burú fún ara mi ayé ọmọ yẹn ti bàjẹ́ <laughs> ayé ẹ ti bàjẹ́ ó ayé rè ẹ má wọrí ẹ má dúpẹ́ lọ́wọ́ mi tẹ́ bá tún dúpẹ́ lọ́wọ́ mi ẹ tún kọ́ra mọ́ nìyẹn o. ó jẹ́ àwọn kúkú dúpẹ́ lọ́kẹ́lẹ̀ kọ́ra mọ́. <laughs> ẹgbẹ́lẹ́gbọ́ fúnra yín bẹ̀rẹ̀ tó máa ah, ẹ bá kànú. <laughs> ìpín tí mo yàn tọ́lá nìyàn kọ́lá mi máa ṣe fún mi dáa. ọlọ́nkẹ́ mi máa gbàgbé mi bá mi bọ̀rọ̀ mi ká. fi fún mi ọ̀rọ̀ ìjọsí tí a jọ sọ ọmọ tí a sọ ni ó wà wájú ẹ̀yìn àníkẹ́. Hmm. ó dààmú ti bọ̀ àmọ́ tí wọ́n bá gbàgbé èmi ò gbàgbé ṣé lẹ́tà nìkan ló fún ni àwọn nǹkan mìtọ́ ló máa fún kọ́. sọ́rí jẹ́ ẹ̀ ṣorí. Eh, tí ẹnìkan bá sùn lọ ẹnìkan àtàjí so èmi ti sùn ní wọ́n dẹ̀ ti tají ẹ má bínú àníkẹ́ kí ni nǹkan mìíràn tó tún fún ẹ lẹ́yìn lẹ́tà yìí. orí wíìchì àti mo wà yìí kì í ṣàmútọ̀run wá mi bẹ́ẹ̀ ni omi kì í déédéé kòrò láì nídìí kan bísí ni mo fẹ́ náà níjọ́ kan bí ẹ ṣe tì mí dànù nìyẹn yakata tí mo ṣubú lulẹ̀ àwàdà ni eré ni òun ló gbé mi torí tí mo fi kẹ̀kẹ́ ṣe kẹta ẹsẹ̀. ní wojú rẹ ló máa rí ìgbà mo dé mo àgbà tèmi ìpín tí mo yàn tọ́lá nìyó. ọ̀nà ìyàwó èrè ilẹ̀ ẹ̀bí ilẹ̀ ẹ̀sẹ̀ náà máa o ẹ̀jẹ̀ kò rí i pé. ó lè ṣiṣẹ́ jàre kẹ́kọ̀ọ́ sí sàn. èrí i pé àwọn ọmọ nìyẹn. ẹ gbọ́ pé ká ṣiṣẹ́ àbórí yín dàrú. èrò ọlọ́run kò ní jọ tèmi wèrè wọn tó pa ẹ sátọ̀dẹ̀ la máa pa ìdààmú. èmi ń lọlé lọ bá àwọn fámìlì mi yes mo ń lọ ẹ wọ wèrè yìí náà. ọ̀yà ọ̀yà ọ̀yà. àwùká yìí o bá máa i. má jẹ́ kí n rà látakò mọ́ ọlọ́nkẹ́ mi má gbàgbé mi bá mi gbọ́rọ̀ mi kábíire ìrìn àjò mi bá mi sáyẹ̀nsì má jẹ́ ń tẹ́ni tí ká mọ́. ọ̀lẹ òkú dàrún fẹ́fẹ́ yóò ǹgbà táwọn ẹgbẹ́ ń ṣiṣẹ́ ìwọ́jọ́ kò bí inú tó yẹ kó o ti rò tẹ́lẹ̀ kó o tó débi. ọ̀rọ̀ olóṣè wa ń rò mí ayé lọ bá àwọn sọkọ ẹ rọbì iṣẹ rí ṣe rí. Ah! Eh, eh, ẹ ẹ wọgbó lọ wọgbó lọ mẹyìn. ẹ ẹ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kẹ́kọ̀ọ́ ṣiṣẹ́ hmm, o. olùṣọ́ àgùntàn kékeré bàbá àgbà ẹ̀fẹ̀ jọlẹ̀ ọlọ́run olùṣọ́ àgùntàn gbogbo wa. ọ̀rọ̀ mo ti sọ fún yẹn ẹ̀yin boys ẹ má gọra yín o ah, mo ti lọ bá yín tọ́jú ẹ̀ síbí kan ah, ní kọ̀rọ̀ lọ́hùn yẹn mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin boys. bàbá àwọn ò ń ṣeré. ara ti kùn. ara ti kùn ti pẹ́ a máa tún sára kúkúkù. o ayé ò tún sára kúkúkù mọ́. ọ̀ ń da yàyàyà ni. ọlọ́run bí kò sí dààmú lẹ̀ ni. ẹ má pẹ́ lórí mi kí mi ẹ má pẹ́ lórí ìgbẹ́ ẹ ti tiẹ̀ ṣe pàpàpà. ìbílẹ̀ ló wà yẹn náà. ó lẹ́kọ̀ọ́ àpẹ́. Ah, ní kí n wá ṣe bí báyìí. tó síbi tó wà àwọn ọ̀tí ẹ̀mọ́bí tí mò ń bọ̀. ẹ ẹ sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ìfẹ́ kí ẹ̀yìn kọ̀ọ̀kan gbọ́ torí ẹ̀gàn mo ṣe mú ẹ wá sí wòró ń bì wá ọmọ ọjọ́ tí mo ní kẹ́ ẹ ṣe bó ṣe wù yẹn kan. Ah, àṣé ìṣekúṣe ni àṣé pàṣùpàṣù ẹ kún dáadáa a pùpùpùpù ẹ rọ sí dáadáa ayé àdá ẹ ṣò wá rí nǹkan tí mo fi pè é tí ìfẹ́ káwọn èèyàn kankan mọ tó wà láàrin wa pé owó tó ní lọ́wọ́ mi jọ yẹn mo fẹ́ fún ẹ ṣe àṣìṣe ẹ tó bá ti ṣe díẹ̀ sí i màá fún ẹ ní sígínà ní ọ́fíìsì mi wọn wá bá mi bẹ́ẹ̀ kí n lè fún ẹ ní ṣí àti ẹ. bàbá o. ẹ̀wọ̀n kì í sọ fún yàn o ara yóò kí n fẹ́ kéèyàn jẹun kéèyàn yóò. ló pàdé for jungle. tó bá yí bá wà panu ni. márùkù bọ́nbọ́n. torí pa ayé gbẹgẹ wọ́n máa lọ́ntì ẹ̀ máa mọ bí màá ṣe. bàbá few minutes àbí. Ah, ah, màá máa jí fún ẹ signal ìwọ́jà àti mọ̀ wípé. èmi bá Ah! <laughs> ìjọ torí ọlọ Ọlọ́run ni mo fi bẹ̀ yín ọgá ìṣàánú ṣe rí àwọn ọ̀daràn ìgbà tí mo rí pé wọ́n fẹ́ẹ́ fi ipá bá Àníkẹ́ sùn àwọn fẹ́ bá ní àjọṣepọ̀ tipátipá ìyẹn ni mo fi ní kí n fa gbára mi tí gbà mú àbí tó yẹ ṣubú lẹ̀ tó dákẹ́ tó kù èjò tó lọ́ọ́ gẹ̀jọ tó lọ́ọ́ ṣàánú mi. Um, <clears throat> irú àánú wo ló fẹ́ fi ṣe fún ẹsẹ̀. Ah, ah, ọ̀gá bẹ́jọ́ ṣe lọ yìí tó bá lọ délé ẹjọ́ ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ ọ̀gá ìjọ ẹ má jẹ́ kí n ṣẹ̀wọ̀n ẹṣọ wọn ò dá lọ́rùn mi aṣọ wọn yẹ mí ẹ má jẹ́ kí n faṣọ pé pèrò pọ̀ ọba ọ̀gá ìjọ ṣàánú mi fi ọlọ́ọ̀gbẹ̀yìn ẹjọ́ tó lọ́ọ́ ṣàánú ẹ màá ẹ̀pẹ̀ ìrànlọ́wọ́ tí màá ṣe fún ẹ ní pé sórí aṣọ títẹ yẹn àá jẹ́ kó jẹ́ trọ́zà tó mọ̀ pé ṣọ́ọ̀tì làwọn tó pẹ́ wọ̀ títí á jẹ́ trọ́zà sódà wàá lè máa ṣe bí ọba láàrin àwọn ẹlẹ́wọ̀n tó kù àbárò mi ò yẹ. ọ̀gá ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ nítorí ọlọ́run nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí ẹjọ́ ẹ má jẹ́ kí n lọ sẹ́wọ̀n ẹjọ́ mo fi ọlọ́run ẹ má wọ. get out. ọ̀gá. àti get out of my sight. ọ̀gá. ẹ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ò mọ ṣe ṣiṣẹ́ bí ẹni tí ò lè gun lápá. ẹ ṣáà ní ruwa alẹ́ yà. èmi ò lẹ́lẹ́wọ̀n lọ mọ. kí ló dé tẹ wá dúró síbí báyìí tẹ ẹ ṣiṣẹ́. Ah, orí aláìsẹ̀ tó bá sọ̀rọ̀ ṣá ah, i'm your senior officer nínú ọgbà igangan wa má disrespect mi torí situation tí mo bára mi o mọ nǹkan tó ń sọ o. ìyá gan mò ń rò pẹ̀lú yín ẹ ṣiṣẹ́ ah, èèyàn kan ṣàkànlò kó bá kí lè wà ń bíbà yìí fún. kò sí ìtọ́ka ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́wọ̀n ní grade. ẹ kí o sọ sí. wọ́n ṣe èrè ni. a ní grade ó wọ níkà mo wọ níkà kíláàsì tí wọ́n á lọ. bẹ́ẹ̀ni sàn. ó ti wọ blue mo wọ blue ẹlẹ́wọ̀n làwọn méjì. ẹ máa gbọ́ wèrè tí ó lẹ́lẹ́wọ̀n ní. ibi tó máa kú sí ló ti wà yẹn rí bó ṣe rí. èyí ṣe mọ̀ pa ní grade. ọbẹ̀ rí. Mm, ó wà lára yín bẹ̀. má lọ ga mi fi ẹlẹ́wọ̀n ní grade. ọ́fíìsì àfisílẹ̀ àfisílẹ̀ sílẹ̀ jẹ́ káwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ ẹgbẹ́ ó yẹ gbẹgbẹgbẹ kí ló ṣe. Àníkẹ́ sórí from the report I get láti hospital wọ́n jẹ́ kó yé wa yí pé o ti lóyún. oyún. <laughs> ayé mi bàjẹ́. Àníkẹ́ mi ò fẹ́ kó o bára jẹ́ jù báyìí lọ sórí tó bá bara jẹ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ because èmi fúnra mi tí mo jókòó ń bí mo mọ̀ wípé ọ̀nà tó yìn gbà wá ọ̀nà ìbànújẹ́ ni ọ̀nà tó gbà wá kì í ṣọ̀nà tó dáa kì í ṣe nǹkan tó yẹ kí tí máa báyàn gbọ́ ṣùgbọ́n ṣá mi ò ní fẹ́ kó bara jẹ́ jù mọ́ ìsiralẹ̀ nítorí oyún okùn ẹ̀ ṣó mọ̀ pé tó bá ń ronú ó lè affect ọmọkùnrin ó dẹ̀ lè affect ìwọ fúnra rẹ̀ so nítorí náà mi ò fẹ́ kó ké mi ò dẹ̀ fẹ́ kó kó bara jẹ́ ju báyìí lọ nǹkan kan tí nǹkan fẹ́ àṣọ ẹ̀ ni pé níwọ̀n ìgbà tó bá ṣì wà ní custody wa ń mo fẹ́ fi dẹ́ ẹ lójú wípé every support to bá need ni màá fún ẹ sórí bó ṣe ru oyún yìí láyọ̀ mo mọ̀ pé lágbára ọlọ́run bẹ́ẹ̀ náà ló ṣe máa sọ láyọ̀. I will give you every support. Sotigbọ́, ṣe bí wọn náà mọ̀ pé èyí tó kù tó máa ṣe ń bì kò pẹ́ mọ́. So mi ò fẹ́ kó jù kó má bàa affect ẹ̀tẹ̀ ṣùgbọ́n I will give you every support as I promise ṣòtúbọ́. go. mi máa gbé mi bá mi mi kàbí ìrìn àjò mi bá mi sáyé sí ọ̀jẹ̀ tẹ́ni tí kà mọ́ ẹni máa rìnrè ó máa sáré gan ìgbàgbọ́ àwọn èèyàn nìyẹn ẹ̀dá àwọn ojú ọba ń wọ̀kan ṣẹ́rí pé kò jọra wọn ìrìn àjò mi bá mi dáhùn sí i má jẹ́ kí n rà látakò mọ́. ọlọ́nkẹ́ mi máa gbàgbé mi bá mi gbọ́rọ̀ mi kábíire ìrìn àjò mi bá mi sáyìn sí i má jẹ́ ń tẹ́ ní ti kà mọ́.

kò ń ṣe kan ra tó bá fi kọ́ra lálàkọ̀ọ́kọ́ ló máa mẹ́ra ra ra pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìyá pẹ̀lẹ́ yẹ kára mẹ́ẹ̀dùn jàre. ẹ rọra sọ̀rọ̀ sí àṣọkalẹ̀ àǹfààní ló máa bá wa lójúlójú lọ́rùn ló máa ń ṣèyàn nìyẹn wàá sọ kan kọ́ ni dádì ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín pé gbogbo akitiyan yín lórí mi àtọmọ mi látìgbà tí mo ti débí títí títí dòní ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ gbàdúrà pé ní agbára ọlọ́run ẹ̀yin náà gba ẹ̀san rere dádì mi ò mọ̀ bóyá mo lè tọrọ kankan lọ́wọ́ yín. go ahead tọrọ náà ẹ kí n gbọ́. kò wù mí kí n padà sílé ìyá Bísí mọ́ torí gbogbo nǹkan tó ti fojú mi rí àti pé tí n bá tún padà síbẹ̀ mi mọ̀ nǹkan tó tún lè ṣe fún mi torí ẹ̀ mo ṣe wá wò pé kí n béèrè lọ́wọ́ yín bóyá ẹ lè gba èmi àtọmọ mi láàyè láti máa gbé lọ́dọ̀ yín títí dìgbà tí ọlá fi ṣètò dá mi. àníkẹ́ you are always welcome ṣé o rí ó kàn yẹ pé o yanu ni èmi gan ti fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ wípé ah, tó bá kù mí ǹjẹ́ ò ní tẹ̀lé mi ká lọ sílé báyìí you are always welcome because èmi gan mọ̀ pé o ń ṣọmọ burúkú sórí nǹkan tó kàn máa ṣe fún mi ehm, sórí tí bá ti ń lọ lé bóyá o máa lọ dúró sí reception wàá dúró dè mí so that tí n bá ń lọ lè máa lè gbé dání but eh, ọmọ yẹn kọ́. Eh, ó wà ló wà pẹ̀lú ọ̀dà títì. fine sori tó bá ti kú òbí sìn mo fẹ́ kó lọ dress her up eh, ṣé o rẹ́dì láti ṣiṣẹ́ àbí irú iṣẹ́ wo ló fi ìgbé o lè ṣe. Ah, má ṣiṣẹ́ kò ṣiṣẹ́ tí mi ò lè ṣe ṣùgbọ́n lè nìkan ni mo yàn lódì. ok fine ìpínlẹ̀ tẹ̀ mọ́ pé òkè ń ṣọmọ burúkú náà but tí n bá ti wá gbé ẹ délé bó ṣe ń wùwà mi ò fẹ́ kó jẹ́ ọmọ burúkú tó bá ti délé mo fẹ́ kó kó pìyèvà rẹ̀ is that ẹ ṣe gan ni mo dúpẹ́ ẹ ṣe sá. o lè máa lọ sí reception tẹ́mi gan bá ti kó máa gbé yín. ẹ ṣe gan ni mo dúpẹ́ sá ẹ ṣe sá. ẹ wo látìgbà tán ti mọ́kọ mi a ti jẹ a ti mu ó kọjá sísọ ọ nígbà tọ́lọ́run tí wọ́n fẹ́ tú àṣírí wọ́n bá lé ọmọ ní skul fowó skul fees mo bá lọ ṣàlàyé fọ́kọ mi wípé gbogbo ògbìyànjú mi jíjà ló ń jà ṣùgbọ́n báyìí o ó ti wá jẹ́ kùtùkùtù báyìí ó kọjá sísọ lọ́kọ mi wá ní kí n wá bá yín o. ṣé ó ti tún àbòṣe kù? kò jù báyẹn náà lọ owó school fees yẹn ní kókó ṣùgbọ́n ṣá tó bá wá yọ owó oúnjẹ ní ìbínú sí i. jọ̀nà ṣé ó sọ fún ẹ pé mi tó wá bá ń lé mo gbé ẹ̀rọ tó fi ń tẹ owó sínú wardrobe mi tí mò ń tẹ owó àbẹ́mi ni gọ́vnà CBN dá mi lóhùn sórí bẹ́mi náà ṣe wà yìí ẹrù tèmi gan ń wojú títí ẹ lọ ẹ lóhùn dẹ̀ ni mò ń ra owó ẹ̀bẹ̀ sí kó bá mi gbé ìwọ náà nígbà tí ẹnu ẹ ò wúwo tó lè bẹ ọlọ́run fúnra rẹ̀ kí tó wò ra awọ ẹ̀bẹ̀ sọ́lọ́run kó bẹ́ẹ̀ gbé níbi tó ti gbé wúwo náà àwítán ah, ah. eh, ọdún mélòó lọkọ ẹ ṣe fi lọ sẹ́wọ̀n náà kò tí ì ju ọdún kan lọ ó ti wá bẹ̀rẹ̀ sí ní gbé gba abára tó ń jajúlé sójú ilé tó ń tọrọ oúnjẹ káàkiri tó sọ̀rọ̀ èdè ìbínà kí wọ́n rí kí èmi tọkọ mi ti kúrò láyé tó rọrùn àrèmábọ̀ wá ṣe báyìí wọ́n yẹ kí n máa gbé lù lójú pálí kí n wá gbaṣẹ́ bára gidi gan ni kí n bẹ̀rẹ̀ sí máa tọrọ owó káàkiri màá ni àbí báwo ni. ó dà ọ́ sórí ibi tọ́kọ ẹ lọ ọlọ́run abẹ́ ìmúdé láyọ̀ àtàlàfíà tó bá dẹ̀ ń bọ̀ á kóre dé tó bá ti kóre dé ẹ̀jọ̀ máa bára yín yanjú ẹ̀ wo skul yẹn ayọ̀ ń gbà yẹn. àǹtí mi ẹ disappoint mi ṣá mo expect pé ẹ ní èsì ọ̀rọ̀ lẹ́nu ju ìtẹ́ fún wúmà yẹn lọ. tọ́ ó bá tún yìí yáàfin ṣé ọkọ yín ò sọ fún yín pé àwọn ṣiṣẹ́ débi táwọn wà ní a sọ fún wọn àwọn ni wọn ò gbọ́. kò sọ fún yín pé a jọ ń ṣe bísínẹ́sì ni a ti gbé bísínẹ́sì fún wọn kún execute ẹ̀ bí wọ́n ṣe fail assignment wọn ọwọ́ wọn ló wà o bí wọ́n dẹ̀ ṣe débi tí wọ́n wà yẹn ọwọ́ ara wọn ni wọ́n fi fa nǹkan tí wọ́n fi débẹ̀ o iye ò kàn wá o. àbí wọ́n sọ fún yín pé fámìlì wa jẹ fámìlì yín lówó no ẹ gẹ̀ẹ́tẹ̀ bí a màámi bí wọ́n ti jẹ bàbá ọkọ wọn lówó. tí wọn ò tí ì san rárá o. Mhm. kí wọ́n lè ṣe bí àkọlẹ̀ ah, wa máa lọ wa lọ wa. Hmm. láyọ̀ o. mo ti fẹ́ máa lọ ah, ah, ẹ ṣe mà. ó dàbọ̀. ẹ má débi mọ́ o mhm. ẹ bá tún padà débi a máa tú ajá fún yín. ọlọ́run abẹ́ gbé ṣòro ẹ o pẹ̀lẹ́ wáǹkà olè òde òṣì ẹ̀rí bó ṣe rí. wàhálà máa wà o. àbórí mi báyìí báwọn èèyàn ṣe máa ń sọ̀yàn lẹ́nu lórí yẹn o èmi ń jẹ́ central bank tí mò ń gbowó sílé ni. owó kí ni. Ah. <sighs> kúlé. ẹ káàbọ̀ báwo ni iṣẹ́. iṣẹ́ wà jàre. ìyá iṣẹ́ kò wá stressful. Ah, iṣẹ́ pọ̀ in fact ó rẹ̀ mí gbàrà báyìí ló ń dùn mí. dádì ńkọ́. wọ́n ti sùn sínú ilé. ọmọ mi ńkọ́. ẹ ẹ náà máa ti sùn. kí ló dé tí wò wá ti sùn. Ah, mo tiẹ̀ trust ẹ̀ mo mọ̀ pé tó bá rí rí o lè sùn àbí èrí ló ń dúró de. wọ́n jẹ́ tètè máa lọ nílé kó tó jí. owó àtọmọ yìí ṣàkóso. jọ Àníkẹ́ um, ńkọ́ jọ bá mi pè bá mi pè wá. mo tún pe Àníkẹ́ wá àwọn ọmọ kéékèèké hmm? ó ṣe wá àwọn ọmọ tó dàbí lẹ́vù ẹ̀ níta àwọn ọmọ tó ń lọ pátámọ̀dé kiri àwọn ọmọ tí ò tí ì já lábẹ́ ìyá wọn hmm? àwọn ọmọ yìí ò lè understand ẹ wo ìyàwó tèmi you see jẹ́ kí n jẹ́ ṣàlàyé àwọn kankan fún ẹ disadvantage tó wà nínú àwọn ọmọ yẹn ni wípé àdúrà kú lọ́ máa máa gbà fún ẹ̀ tó gbà tí wọ́n bá gba bíi thirty àbí bíi twenty years lọ́wọ́ ọmọ kan. ẹ ká sọ sọ. àníṣe báwo ni. mo wà òkè sà wọ́n ní pé ẹ̀ ń pè mí. ẹ mo kàn fẹ́ wojú ẹ ni. <laughs> ẹ ṣe gan ni sà. pẹ̀lẹ́ ṣó òkè. bẹ́ẹ̀ sà. ok ẹ ṣe. ẹ ṣe. ẹ wojú ẹ ṣógun náà rè kò jù báyìí lọ ẹ wojú ilé ó jẹ́ season film. Hmm? you talk too much ojú ẹ ló máa ṣe ṣé ọmọdé yìí mú kàn ń ṣọ ni mo ń ṣọ presently tó bá yá màá sọ nǹkan tí mo fẹ́ fi ṣe fún ẹ mo ṣì ń wò ni mo ń wò ni ó dẹ̀ ní nǹkan tó máa bá dé jẹun jẹun kò dá kéèyàn máa sọ lórí oúnjẹ jẹun. Hmm. <coughs> ó Ah, ah. ìyẹn jayé ọba ló ń dán pálapàla yẹn wò. bẹ́ẹ̀ ni sà kódà má dàbí pé èèyàn tẹjọ́ ọ̀gá mọ́lẹ̀ òun ló máa ń jẹ́ ká ṣe sùúrù fún wọn. Ah, ẹ wá tẹjú ẹ mọ́lẹ̀ ẹ má fẹyín ẹ gbolẹ̀ ẹ fọ́ lẹ́nu ẹ wò níjọ́ tó bá tún wà bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kẹ́ gba ní etí kí n máa gbọ́ ní ọ́fíìsì mi go and call him for me. okay sir. Hmm. bóyá bọ̀ yóò mọ nǹkan tó ń kó sí àwọn ò ní sà. Ah, ń gbọ́. wọ́n sọ pé tọ́nà tó kù bá ń ṣiṣẹ́ ìwọ kì í fọwọ́ kan ṣẹ́ kí ló ṣẹlẹ̀ ah, wá gbọ́ ìgbà tí yúnífọ́ọ̀mù wọ́dà wà lọ́rùn ẹ̀ ló lè claim ọ̀gá nísìnyí ó ti dẹ́lẹ́wọ̀n ṣó o mọ̀ ni ah, yúnífọ́ọ̀mù ẹlẹ́wọ̀n ló wà lọ́rùn ẹ̀ yìí ó ti dẹ́lẹ́wọ̀n ìtorí ẹ̀ làwọn Yorùbá ṣe ń sọ yìí pé ẹni wèrè ò sí lẹ́nu ẹni tó wà láyé nítorí kò tí mọ nǹkan táyé máa sọ kádàrá òun náà dà wàá tẹ́tí ẹ̀ kò gbọ́ dáadáa kò tẹ́tí inú ẹ̀ kò gbọ́ dáadáa ìjọ tán bá tún wá fẹjú ẹ̀sùn mi tán bá wá fẹjú ẹ̀sùn mi pé òun gbọ́ wọn ní ẹnu wo ìyà tó jẹ lẹ́wọ̀n rí tá a fi jẹ lẹ́wọ̀n rí màá ní kàn fi jẹ wo kó kó kó ṣe kó wájú mi. Okay sir. tẹ́tí mi ewé. ẹ̀sán bẹ́ fún wa tábàdà o ohun tó bá ṣe ló máa gbà mọ́ fún. bí gbogbo ọ̀rọ̀ ayé mi ṣe jẹ́ nìyẹn. Ah. ìwọ nìkan kí ló ṣe ló go gbogbo eléyìí ah. that's really sad pẹ̀lẹ́ um, i'm sorry about that but mo fẹ́ kó nígbàgbọ́ pé téèyàn bá máa jẹ́yàn láyé ojú ẹ̀ máa kọ́kọ́ rí. bravo mo láìkẹ́ gan lẹ́yìn tí wọ́n sáàbì ìjọba tán ẹni tó tún kù fún ẹ láti wá sáàbù ní boyfriend mi àbí. ó ti ẹ̀dá ọkọ ìyàwó ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ jù jẹ́ àṣebàṣe ń ṣe. <laughs> ẹ pẹ̀lẹ́ kí ló dé tẹ̀ ń wò mí ṣe bá wá fún discussion ni ó yá ẹ já continue. barman bar ah, fún wọn ní rẹ́díò bèbí mẹ́ta by the time that wọ́n fi máa parí ẹ̀ káfígò yẹn ká fi fọ́ orí ara wa aṣẹ́wó ṣì. ó ń da kí ló ṣe yín aṣẹ́wó ẹ̀rí. ẹ̀ẹ́ ṣẹ́gun àti àníkẹ́ níbo láti pàdé. ẹ wá àǹtí mi èmi náà ò lè ánsà lọ́rọ̀ tẹ́sán yẹn o in fact ó surprise èmi fúnra mi ọlọ́run nìkan ló yé ẹni láti rí bó ṣe jókòó bí ẹni tí ọkùnrin ti balẹ̀ pátápátá tí ò ní problem ẹyọ kan báyìí. ẹ nígbà tó wá rí ẹ báwo ló ṣe wá ṣe. ah ẹ jẹ́rìí mi ẹ wo mo fọ́ lórí ni as in mo fọ́ lórí láìlógi mo fi fọ́rífọ́rí mo fi bà tiẹ̀ jẹ́ ó fẹ́ dìde kò lè dìde ó fẹ́ jókòó ìjókòó yẹn gan nira fún ó wá rẹ ìdímọ́ sí ààyè bí ẹni pé òun ló jogun sí ààyè fún ni. <laughs> Àníkẹ́ àti Ṣẹ́gun fẹ́ra wọn <laughs> ìyẹn ò tẹ̀lé possible ni ah. over my dead body. Mm. Hello ṣẹ́gun sórí fífẹ́ tí mo ní kí ìwà àti ṣẹ̀wà fẹ́ra yín kì í ṣe ta ìrọ́kọ fẹ́ o èmi ni mo insist wípé ẹni tó bá máa fẹ́ gbọ́dọ̀ jẹ́ responsible man tó máa bá take care gbogbo properties tó jogún ó dẹ̀ mọ̀ pé bí èmi àti màmá ẹ̀ ṣe jẹ́ àti pé bí ìwọ náà ṣe jẹ́ ọmọ dáadáa gẹ́gẹ́ bí ìwà ìyá àti ẹ̀ náà ni mo ṣe sọ wípé ìwọ gangan ni kò fẹ́ ah, mo dẹ̀ mọ̀ wípé ọmọ ò lè rán òun mi lẹ́yìn òun tí ìyá tó bá wá sọ yìí pé ò fẹ́ bẹ́ẹ̀ kò sí problem rárá èèyàn kì í gba rìbá kó tó paná tó ń jó nílé o èèyàn dẹ̀ kì í fi tipátipá fàyàn lọ síbi tó máa ti ṣoríire tó bá ní pé o fẹ́ kò sí problem rárá tẹ́ ẹ̀ gbọ́n náà. báwo ni wàá ti àníkẹ́ ṣe pàdé náà. a kò pàdé náà ni mà. bẹ́ẹ̀ ni mà. ilé wa bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ra yín. ọlọ́run mà níyà yín èṣù bí èèyàn èèyàn bí èṣù kò mà ní kó sáàánú yín àmọ́ má sọ pé mi ì sọ fún ẹ o ṣé rí ọmọ tó fẹ́fẹ́ yẹn ìyàwó gbogbo ayé ni o kódà ẹlẹ́wọ̀n mẹ́sàn-án ló ti bá òun nìkan sùn nígbà tóun náà ṣẹ̀wọ̀n oògùn olóró tó gbé ó lóyún oyún náà ó fi bímọ ọmọ náà ní bàbá èmi sọ tèmi fún ẹ o. ẹ ṣe mo dúpẹ́ máa. ṣe rí etí ìta lásán làwa ni etí inú tó jọ̀gà òun lẹ́yìn ń lò òun lọ́ọ́ ṣe máa ń sọ pé òwe làgbà ń wò. <sighs> mo dúpẹ́ èyí tẹ́ ẹ sọ fún mi ẹ ṣe nǹkan yín ò ní bàjẹ́ láéláé hmm, ṣe rí lóòótọ́ àti ìfẹ́ra wa a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni àmọ́ pẹ̀lú èyí tẹ́ sọ fún mi tí ẹ ti tán lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni àwa kọ̀ kojú ságbárí ni àfihàn tó yẹ kóró àbí bẹ́ẹ̀ kọ́ ṣó yẹ kẹ́ máa pè mí kí n wá ṣoríire kí n tún máa wà rún kì ọ̀rọ̀ mi dàbí ẹni tó pè sí pé ọ̀la ni tó kọ tikún tó lóun ò gbọ́ ó nínú rẹ bíi tiyín tí ò dákẹ́ pè yìí ẹ òun ni ò ní jẹ́ ká sọnù ẹ ṣe mo lẹ́ẹ̀kan sí ẹ bí mo ṣe wá ń bá yín sọ̀rọ̀ yìí ṣé wàá ti di ìyàwó mi. irọ́ ni kò lè fẹ́ ah, ah, èèyàn tó rí ẹ pẹ̀lú condition ẹ̀ tó dẹ̀ náà fẹ́ẹ́ fẹ́ ẹ sí lébẹ̀ ah, má wàá ríwọ ọjà o èèyàn tó ń bá nájà ni kò kọjú mọ́ sórí mo jẹ́rìí ọ̀nkú ṣẹ́gun wọn ò lè ẹ́fà ọ̀tẹ̀. ọmọlára tó bá sọ bẹ́ẹ̀ ó gbà dúró náà kí ni mo lè rí jẹ bí ń pa mí. nǹkan tó lè rí jẹ ok mo ṣe fẹ́ ro sẹ́mọ́ ni ṣe máa dúró. <laughs> yeah baby yà sọ fún myself kí ló like lára mi gan sẹ. Uh-uh. do I really need to tell you again mo ti máa ń sọ fún yín táyìntì tànà rà pé mo láì bó ṣe rí mi láì kọkùnrin ga jù kó kúrú jù <laughs> oh, ó ṣàkómọdúró ètí. Oh yeah. <laughs> Ilé àìfẹ́. Oh God. Mo kí ni láì kéèyàn ga jù kó kúrú jù. Kò moderate. Èyí máa ń ṣe gbogbo nǹkan kó wà average kó moderate ni. Ọ̀bẹ̀rì. Hmm. <laughs> Ẹ pẹ̀lẹ́ mà. Ṣẹ́gun, jọ, kí ni reason tó ṣe pè mí wá o lè wá ṣẹlẹ́yà <laughs> mi. àníkẹ́ reason tí mo ṣe pè é wà ní pé kó wá fojú ara ẹ̀ rí. àbí. <laughs> because tó bá sọ fún ẹ o lè máa gbàgbọ́ o lè máa believe and what then is sin is believing. Ee ee ee. Ọkùnrin síbí o, ọ̀sẹ̀ ẹ̀rẹ́ sà. Ee pẹ̀lẹ́. <laughs> ṣó ti ẹ̀yẹ kó sọ̀rọ̀. fẹ́tọ́mi lé mi lọ́wọ́ kábínú ẹ̀ ní má ta kó sálàmì kálánú mi má jìnnà sí mi kó wá mi rí. fẹ́tọ́mi lé mi lọ́wọ́ kábínú ẹ̀ ní ta kó sálàmì kálánú mi. wèrè wo ló gbé kinní síbí. èmi ni. ìwọ ló gbé pọ̀ sí ìlà ìfọ̀ ah! ọmọ rẹ ọmọ yìí o báyìí lórí èyí ti ń dà mí lójú jọ̀ǹpọ̀ ti forí gbálẹ̀ rí. ẹ mọ bínú. ọmọ ọmọ gbé síbẹ̀ kí n lè wá fojú kẹ́bọ ni kí ló adé tó fi gbé bẹ́ẹ̀. ìgbà tí mò ń ṣe ìjọsìn lọ́wọ́ ni ìyá àgbà sáré pè mí mo wá ní kí n gbé síbí kí n lè tètè dá wọn lóhùn. ó wá rí i pé onílé ló lè fi ìyà jẹ Abi, wòmínà o ti fi orí gbá ògiri rí bẹ́ẹ̀ yẹn bá sì ti forí gbògi tí ẹ̀jẹ̀ bá ti lè ta sí ọpọlọ ọpọlọ wọn mọ mi aṣọ ọmọ gbó aṣọ wọn mọ fàya ìgbà náà lọ́wọ́ bọ́ sí títì tọ́mọ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ káàkiri ó dá lójú pé èròjà wèrè ti pé lára rẹ ó ti forí gbálẹ̀ ìwọ ọ̀rọ̀ tọ̀nàtọ̀ yìí ta ló ń jẹ ọwọ́ ẹ. ìyá àgbà ló jẹ́kù fún mi. ìyá àgbà ló jẹ́kù fún ọ ìwọ ọ jẹ́kù fún ọ ni ọjà sí pé ìwọ lọ ní. gbàǹgbé gbàǹgbé ọ jẹun torí bí èèyàn bá ti jẹ wèrè ibi tí wèrè ti jẹun náà nù bọ́ ọ bá rí di ọmọ fi jẹ́ ọ̀yà mọ̀ jẹ́ jíjẹ mo ní ọjọ́ kọjá ṣé ọ̀gbọ́n ṣé ọmọ jẹ́ ọ̀yà sọ̀gbọ́n mi ọjọ́ yóò gbà mí o mo ní ọ̀sẹ̀ mi yóò gbà mí o. fẹ́tọ́ mi lé mi lọ́wọ́ tábìlù ẹni má ta kó sálàmì kálánú mi má jìnnà sí mi kó wá mi rí i fẹ́ tọ́ mi lé mi lọ́wọ́ kábínú ẹ lè má ta kó sálàmì kálánú mi máa jìnnà sí mi kó wá mi rí kọ̀nà mi máa ṣe dímọ̀ kábàánijẹ́ má ṣe dùbú mi kí n lè lẹ́nu lè gbẹ̀yìn sẹ́ ò pé mi lọ lọ́pẹ́ mi lé mi lọ́wọ́ kábínú ẹ má ta kó sálàmì kálánú mi máa jìnnà sí mi kó wá mi rí. ṣerú kiri tí mo fi ń sọ̀fà wọ́n lọ ìráyè wo ni mo wá wá yìí. ayé dáadáa ló wá ayé gidi ló wá mo jẹ́ kí n sọ fún ẹ sórí bàbá àgbà àti ìyá àgbà kò sí nǹkan tó lè ṣe sọ̀rọ̀ ẹ̀ kò sí nǹkan tí wọ́n lè ṣe sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni ti sọ fún ẹ mo ní tí èmi bá ṣì wà láyé kò síbi tó fẹ́ kàwé dé màá ràn yín kò sí nǹkan tó fẹ́ ṣe máa bẹ́ẹ̀ lọ́wọ́ sí pẹ̀lú àṣẹ ọlọ́run ló fọkàn ẹ balẹ̀ òun kí o yọ mí lójú for what reason for what reason kò sí nǹkan tó lè ṣe sí ẹ wọn bá ti fún bàbá àgbà bí ìyá àgbà ní mansion àbí kó fún ọ ní anything ò ní fẹ́ bọ̀bọ̀ yẹn lọ fún ẹ o gbọ́ mi ò lè fẹ́. báwo màá ṣe ṣe. fọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n èmi ni mo sọ fún ẹ abẹ́mi kọ́ ló sọ fẹ́ bẹ́ẹ̀ tí ọkàn ẹ balẹ̀ kò sí problem bá ṣe máa rìn gbogbo bá ṣe máa rìn pátá ni màá ṣàlàyé fún un yé sunkún bí ebèrè mọ́ ní ojú ẹ̀yìn tí lọ́lọ́run ṣùgbọ́n lọ́lọ́run kí ló wá kí wá tún rá gbogbo tó wá kù bẹ̀. kábínú ẹ lè má ta gbọ́n sálà má ta lánàá ló lè má yìnà sí mi kó wá rí fẹ́tọ́mi lé mi lọ́wọ́ kábínú ah. ẹ lè má ta gbọ́n sálà. sori ọ̀rọ̀ tí mò ń bẹ̀ sọ ni kò gbọ́ o ọkùnrin dani kò tó pọ̀nà kó rí ẹni ṣàti máa dání wò ó kí ló ṣe tí ò ṣe nìkan rí wò ó nǹkan tó ṣẹlẹ̀ ṣe yìí ó ti ṣẹlẹ̀ sábúrò mi rí o ó kàn yẹ pé àbúrò mi ò sí ìlú yìí kò gbé ní kọ́ńtì àmọ̀ràn tí mo gbàǹgbà yẹn ni pé ẹni tó ti kú kò lè rí ẹran ìlérí jẹ ẹni tó wà láàyè tó bá pẹ́ ó yá á jẹ ẹran tó ju erin lọ má fi rò ní ìṣòro ẹ léṣe náà. gẹ́gẹ́ bí nǹkan tí dáàdi sọ ẹ̀dá ò láàárọ̀ òpin àní rírì kan kí lé ní títí títí kó lè nípa ọgbọ́n báyìí ló máa fi ń kọ́ ni. ọkọ ti gbọ́ mo dẹ̀ mọ́ pé kò lè fi ronú pa rẹ̀ wò ó èmi ò wá ní jaléwé fún ẹ máa wà légbò fún ẹ kọ́rọ̀ mi bá dàbí àsọdùn bóyá kí n kó pe àbúrò mi so a lè bẹ sọ̀rọ̀. Ah, ẹ fi wọn sílẹ̀ ẹ má pè wọ́n jẹ́ kó pè wọ́n náà ṣe bí ẹ̀kọ́ jọ fẹ́ sọ̀rọ̀ ẹ̀. hello báwo ni ah, family nǹkan báwo ni iṣẹ́ ẹ̀jẹ̀kú sọ́màjì ṣàlàáfíà everybody wà kò sí wàhálà ok wo nǹkan kan tí fẹ́ sọ fún ẹ ní pé mi ò fẹ́ kó gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ last time jọ ń torí ọlọ́run tó mọ̀ pé àjò ló wà ilé làbọ̀sínmi oko ilé ni àbọ̀sínmi oko ò dẹ̀ nira sí àjò lágbára ọlọ́run ó ní èèyàn kan tó fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń bí jẹ́ ń gbé fóònù fún un. hello ẹ káàsán sáà àlàáfíà ni a dúpẹ́ báwo dẹ̀ ni ṣiṣẹ́ ń lọ. Eh, ọmọlára john tó bẹ̀rẹ̀ bá mi mọ́ mu dàdá má dé kó ṣubú jọ. àwọn ọ̀rẹ́ kò lè ṣubú. Eh, eh, ẹ jọ ẹ má bínú jàre ọmọ mi ló fẹ́ ṣubú ah, ah, ah. ọmọ kékeré ṣì ni kò tí ì lè sọ̀rọ̀ dáadáa ò dáa èmi náà kọ́ ni kí n kí yín ẹ ṣé gan ni ó dàbọ̀ sà. ok ó dàbọ̀ màá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ later ṣó ti gbọ́. <clears throat> àníkẹ́ sórí nǹkan tó ṣẹlẹ̀ sọmọkùnrin tó ṣẹ̀ bá sọ̀rọ̀ tán sìn ó ju tiẹ̀ lọ́nà ah, ah, kí ló Ah, sí ẹ tí ò ṣẹlẹ̀ o rí ṣó fẹ́ parẹ́ ẹni ah, kí ló ń bọ̀ lókè tí ilé ò gbà ẹ́ tó fẹ́ fèrò ònú ṣe rẹ wá ṣé wò ń bá sọ̀rọ̀ ni. dadi mo máa ń bá sọ̀rọ̀. ṣẹ́gun yes ma jọ ilé yìí ná pẹ̀lú gbogbo nǹkan tó wà ń bẹ̀ àti mọ́tò méjèèjì tó wà nù compound tá a bá fẹ́ fi gba owó ní bank bí èlò ló máa jẹnu. Ah. àti mọ́tò tó wà nínú compound. gbogbo mọ́tò méjèèjì tó wà ń gbogbo nǹkan tó wà nù compound pátápátá àtìlé gangan fúnra rẹ̀. Ah well ẹ <laughs> eh, ṣe mọ̀ pé téèyàn bá apply sí bank pé òun fẹ́ bíi hundred million bank máa ń fún bíi fifty àbí seventy wọ́n máa ń fẹ́ make sure pé collateral ju iye táwọn gbélé lọ eh, um, plus or minus ẹ rí seventy million gbà. Hmm, yeah. seventy million naira. yes. Ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ gbà yẹn sórí tó bá lè bá wa gba seventy million yẹn ìwọ mú twenty million fún èmi àtàbúrò mi ní fifty million bẹ́ẹ̀ mi ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí èmi àtọmọ mi ti decide pé a fẹ́ relocate kúrò ní nàìjíríà a fẹ́ máa lọ bárìn àjò ayé wa lọ ìwọ àti ẹ̀ náà ẹ wedding yín ẹ máa ra bá life yín lọ díẹ̀ díẹ̀ díẹ̀ àbí kí ló ní mo sọ. twenty million. bẹ́ẹ̀ ni. nínú twenty million títí a máa ṣe èdè dè. kẹ́ni. ṣe wà kí má ti lọ síbẹ̀ yẹn ṣáà rí kọ́kọ́ fìyẹn sílẹ̀ náà. ẹ wọ ṣe níbi tí ó easy dé ni wípé ṣe mọ̀ pé orúkọ company nílé ìwà lórí ẹ̀ you understand that means company ló ní ó dẹ̀ máa ń comfortable fún bank láti yá company lówó ju individual lọ okay and the good thing ni pé um, èmi àti yín either could sign ni a fi account wa ṣe ẹ̀yin lè gbowó èmi náà lè gbowó ṣe ti understand so the moment bá ti bẹ̀rẹ̀ process yẹn understand tó bá ti ju owó sí bank by, máa jẹ́ kẹ́ mọ̀ wípé owó ti wà account o èyí lè gba fifty m tí ní èmi náà dẹ̀ lọ gba twenty m tẹ̀mí later but ó dá mi lójú wípé ó dá mi lójú pé a máa rí seventy million yẹn gbà máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí immediately. <laughs> fifty million naira. <laughs> owó tó pọ̀ ni owó ah. tó pọ̀ ni. mi ì lè ná tán. Eh. Eh. Ah, ah, anyway báwo ni gbogbo nǹkan ok àgbọ́rò yẹn ayọ̀ àdèmárẹ́rìn ayọ̀ lágbọ́rọ̀ ọlọ́run ẹ̀mí náà mọ̀ pé o lè gbàgbé mi ohun ìṣọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi náà àníkẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bíi ọ̀fẹ́ bá sọ̀rọ̀ okay ọkọ ẹnu ń fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. hello àlàáfíà ni a dúpẹ́ tọ́míwá wà ó náà wà lálàáfíà báwo dé ni ṣé kò sí problem ọlọ́run ṣeun ọlọ́run ṣeun gbé yówù tẹ́ bá wálé àwa náà wà níbi tẹ́ fi wá sí o all right all right ẹ ṣé gan ni ó dàbọ̀. ó ti drop kò tẹ̀ sọ pé mo máa continue ọ̀rọ̀ pẹ̀lú mi. dadi ẹ dúró náà wọ́n ní kíta àìtọ́ ló fi ń dìyẹn ro nídìí ẹni tí mò ń bá sọ̀rọ̀ láti jọjọ́ yìí tọ́jọ́ ń pera wa lọ́kọ àti ìyàwó tí mi ò dẹ̀ rí rí tó bá lọ jí arọ ní nǹkan. Ah, àníkẹ́ arọ báwo kò ń ṣàrọ. ṣé ẹni tí wọ́n bá sọ̀rọ̀ sí i ò rí ohun ẹ̀ bó ṣe dún ketekete lórí fóònù tó o bá tẹ̀ wá rí rí ṣó o rí fọ́tò ẹ̀ rí. dadi fọ́tò ilẹ̀ ń sọ yìí tó bá jẹ́ fọ́tò tó ti yà láti kó tó ya arọ ní nǹkan ká tẹ̀ wá pátá láàárọ̀ dé tì tó bá lọ jẹ́ pé òkòbó ni nǹkan tí ò lè ṣe. ó tún dé o òkòbó bíi ti báwo òkòbó bíi ti báwo sórí ọmọkùnrin tí mò ń sọ yìí ọmọ tó máa tọ́jú ẹ ni o ọmọ tó máa tọ́jú ẹ gidigidi gan ni mi ò dẹ̀ fẹ́ kó mí ṣáǹsì ah, ah. ọmọ yẹn ò ń ṣòkòbó ló gbọ́ mo ti gba yín ètè mi rò ni mo kàn sọ àmọ́ nǹkan tí bá ti sọ náà ni òun náà la máa ṣe kò sí wàhálà. ọmọ tó máa gbádùn ní fọkàn ara ẹ balẹ̀. ó ti gbọ́. ẹ wo èmi ò níbí kankan lọ o mi ì sí ẹ níbí kankan lọ rárá àti dílé ìyá àti dílé bàbá mi ò lẹ́ni bọ̀dì wa lọ débi kí màá sọ fún un pé mo fẹ́ ṣèyàwó mi ò níbí kankan lọ. àníkẹ́ mo mọ̀ pé inú ló ń bí ẹ o ti bínú àbí sórí tó bá bínú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ah, ah. eh, ṣó mọ̀ pé tá a bá wo eh, dídùn ẹ̀fọn àwọn dé egun ṣé o mọ̀ pé àwọn èèyàn ẹ wọ́n ṣe lé ẹ kúrò nílé wọ́n lé ẹ wá bá rẹ nì ṣé wo mọ̀ ni ìwọ wo ọmọ ló wà lẹ́yìn o ti kàwé tán ìyàwó ló tún wà lọ́nà tó fẹ́ ṣe ah, àníkẹ́ à ń láti lọ bá àwọn òbí ẹ̀ à ń láti lọ sórí ìjọ ìyàwó ẹ̀ báwo ló ṣe fẹ́ kàn yàn fì ipe kò sí mọ̀lẹ́bí ẹ̀ kankan níbi ìyàwó ẹ̀ ìwọ náà ti bẹ̀yẹ̀ wò ẹ́ kò dá kán má wà ń bẹ̀ ìtìjú titi ẹni ìtìjú tèmi gan náà ni wò ó máa ṣe sùúrù ni jẹ́ ká wá time tá a máa lọ rí wọn. <laughs> dadi ọmọlára tó bá jẹ́ wípé èyí tí mo sọ yìí ẹ ni màá fi di ẹni bí lọ́dọ̀ yín mi ò mind mi ò lè wá anybody lọ ah, ah, èmi ni mo kọ́ tó fojú mi rí mi ìwà wọn lọ ni mi ìfẹ́ jẹ́ mi ìfẹ́ rí wọn mọ́ kọ́ má tiẹ̀ dé sàkání mi mi ìfẹ́ ah. inú ṣe ń bí lọ́wọ́ ni tínú ẹ̀ bá wálẹ̀ màá bá sọ èyí tó ń jẹ́ tòótọ́ rọ̀ àníkẹ́ wò lọ́gbọ́n mi sùúrù mọ́ o agídí òràn nǹkan tó wà nílẹ̀ yìí nǹkan tí mo fẹ́ kó mọ̀ nìyẹn. wo mi ṣe ń bẹ sọ lọ má rántí ọmọ ẹni tó ń ṣe o o mọ̀ pé ò ní bàbá mọ́ ìyá nìkan ló ní ẹrù èèyàn méjì ló ti di tèèyàn kan báyìí mi fẹ́ kó wùwà ọmọ burúkú o kò máa jẹ́ ọmọ gidi ní gbogbo ìgbà o ṣó ti gbọ́ nǹkan tó bá fẹ́ kó máa sọ fún mi o má jẹ́ kọ́kùnrin tàn ẹ́ o. onírọ́ ló pọ̀ jù náà àwọn ọkùnrin tó wà ń tà ń sìn má jẹ́ ọtán ẹ̀ o kò sí kankan ni mo tó lè sọ ẹ́ di kankan o mhm. tààrà ẹni mò ń bẹ́ẹ̀ sọ o ṣàṣàánú mi orí gbogbo lálàkókò mi má jẹ́ ọjà sásán o dúró ná mò ń bọ̀ ná. Ah, ní ṣé ìwọ adé ṣe ìwọ ìwọ dà wọ́dà wọ́dà ẹ gbogbo àti ṣoríire ẹlẹ́dá mi mo dúpẹ́ o seventy million wá ti wọlé o ṣoríire ẹlẹ́dá mi. débítà láti lè mí rí yìí. kí ni. ẹ nà án. debita láti wo lòórí bóyá òmọ̀wé kà mọ̀ pé òun lè lé. ṣé bò lè ń wò yìí ẹni sùúrù kí lè rà dúró dúró dúró jẹ́ ìpè ṣẹ́gun náà ní sùúrù. ó dẹ̀ pé ṣẹ́gun ń ṣe èrè. ẹ ló ṣẹ́gun. ẹ pẹ̀lẹ́ máa wọn. ẹ mo rí seventy million sìn àmọ́ mi ìtúrí nǹkan kan mọ́. oh yes bẹ́ẹ̀ ni ẹ rí seventy million naira àlà. Ah, wọ́n tún fààyọ instantly bẹ́ẹ̀ ló ṣe rí. Ah, ṣebí twenty million mo ní pé títí ẹ̀ ń bẹ̀. no no no no no no owó tèmi ò kì í ṣe twenty million. ẹ kí ló ń sọ gbogbo ẹ̀ lérè tiẹ̀. Ah, ṣẹ́gun ẹgbẹ́ tó fún mi ẹ lọ ẹ lọ pẹ̀lú ọ̀dọ́. ṣe ti dẹ́ ọ̀tọ̀ ǹdọ́kì àná ìgbín o. ó ṣẹlẹ̀ òmíràn kí ayé má sọ ẹ̀sán fún wa tábàdé o ohun tó bá ṣe ló máa gbà mọ́ òun kọ́kọ́. ó ṣeun bàbá mi ọlọ́run á dúró tì í pé kí bó ṣe dúró tì mí torí ó dúró tọmọ mi èmi náà ló dúró tì yẹn bó ti lè wù ú mọ báyìí gbogbo ohun tó mí nínú nǹkan àti tí omi ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan. àmín mà àmín ò ní bùrìbùrì jó mú un ayé ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ ò ṣe mo dúpẹ́ hmm. ọmọ mi ọmọ ọmọ mi ọmọ mi omi ra kẹta dúpẹ́ lọ́dọ̀ lọ ọlọ́run á wù ẹ́ ọlọ́run á dẹ́ ẹ sí ogun ayé ò ní borí ẹ wàá dàgbà wàá darúgbó wàá fọwọ́ pawú wàá fèrè gígóbi ò ní fọ̀pá tán lẹ̀ níbùjẹ́ ẹbọ gbogbo oore tí wọ́n ń ṣe nílé ayé pátápátá ó ń lọ bá mi ò kí máa jẹ́ ògbélé ayé ṣe lẹ́yà mi. Hmm. níkẹ́ ẹ̀lẹ́ ọkọ mi ẹ̀lẹ́ ìyá mi ọmọ bàrúwá ń dá méjì máa rówó lò bí òyìnbó máa ró bí ẹkẹ gbòǹgbò ń ọmọ àjànàkú tí a gbẹ́ fi ilé mi erin mojú erin ò bá bẹ́ẹ̀ lọ bàbá láwùsá hmm. ọkọ mi dáríjì wí mo ti ṣe àṣẹ àṣẹlẹ́dà ẹ àtèmi àtọkọ mi àṣẹ púpọ̀ àmọ́ mo wá ń fi àsìkò yìí tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ dáríjì mi kó dáríjì ọkọ mi bàbá ìyá ẹ ó dáríjì lọ́nà ọ̀hún eh, ìgbà ìmọ̀ ni ṣégbà ò lọ bí òréré ẹ̀dá tó mọ̀lá ò sí a ò mọ̀ pé bí ó ṣe máa rí rèé má bínú sí wa ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ àmín ọlọ́run á máa bá ẹ gbé ìwọ wà ní kúléèwé àmín mà àmín gbélé ayé ṣeun re wàá dàgbà wàá darúgbó wàá fọwọ́ pa ó báyìí wàá fèrè gíjóbi ò ní fọ́pa tán lẹ̀ níbùjẹ́ ẹ̀bọ agbára ọlọ́run bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ kú àdúró tì mí ẹ kú ìrànlọ́wọ́ mi ṣé tí yín náà á dáa. àmì rọra ni. ẹ ò ní wówó tì sẹ́yìn bí sowó kì í wówó tì àpò ṣàṣàmúra kì í gbẹ àpò ẹ ò ní gbẹ ò ní tẹ ò ní tí ò ní rẹ̀yìn ewé ọlọ́sàn kì í rẹ̀yìn ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ìgbà wo wá ní ẹ máa wá lọ sí rẹ́gísírì. àwa náà ti put everything in place uh, very soon a máa lọ sí rẹ́gísírì tàbá dẹ̀ ti fẹ́ lọ aṣọ títí owó tẹ̀ máa ná máa fi ránṣẹ́ sí yín ṣe ṣe mo dúpẹ́ ẹ ṣe o ẹ ní wọ́wọ́ tí o àmín mà ẹ bára yín kalẹ̀ bá mi bẹ̀ o bá mi bẹ̀ ìgbà yìí mọ́ ni o ẹ ẹnìkẹ́ gba ọmọ bá mi ṣe jẹrẹ ìyá mi o mm-hmm. ẹ mò ń bọ̀ ọ̀fẹ́ mò ń kọ́ ok ma ẹ má pè ma. Ah, ṣé kò sí wọn ah, rárá o. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì. yàgbà yàgbà mi tàbí owó mi rọ ni yàgbà yàgbà ayé mi bàjẹ́ yàgbà yàgbẹ́ dìde à yàgbà. ìgbà tí gbogbo ẹ̀ dojúrú tí ò fẹ́ yé mi mọ́ pátápátá ìdí nìyẹn tí mo ṣe rò pé kí n dàbí ọgbọ́n. ẹ sà ẹ wò mo ti ṣe mo ti ṣe lẹ́dàá ẹ àmọ́ hmm, ọlọ́run ọba mọ̀ pé tiẹ̀ náà ni mò ń ṣe ẹ jọ nítorí ọlọ́run kí gbogbo ẹ̀ tó dojúrú pátápátá mo fẹ́ take time mi kí n enter àwọn pípò yẹn mo fẹ́ fojú àníkẹ́ gbolẹ̀ mo fẹ́ dájọ́ ẹ̀ for the meantime bẹ́ẹ̀ ni mo fẹ́ kó nígbàgbọ́ wípé mo dá òun bẹ́ẹ̀ mi ò dá tí bá ti enter àwọn pípò yìí mo fẹ́ fi gba nǹkan àníkẹ́ tó wà lọ́wọ́ wọn kí n dẹ̀ dá padà fún un àmọ́ tí ìbá wa dá ọgbọ́n pé mo fẹ́ dájú àníkẹ́ ó lè má ṣe é ṣe fún mi ṣe wá rí time tí mo bá ń ṣiṣẹ́ ìlọ tí mo fẹ́ fi carry out assignment ẹjọ́ mo fẹ́ lose ìyàwó mi hmm, ẹ̀yin dẹ̀ lè lè ṣe fún mi nítorí pé mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ yín gan ẹ ó dẹ̀ máa gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ jọ sá. ṣé ẹ máa ṣe ṣe báyìí. ṣèkí n tó wá bí mo ti rò ó ṣé mo pé ó lè bínú pé mo da àwọn kó fẹ́ fi gbàgbé mi pátápátá kó lọ fall in love pẹ̀lú ẹlòmíì a jẹ́ pé wàhálà mi máa já sásán tírú ẹ̀ bá ṣẹlẹ̀ nìyẹn wọ́n á rò wípé ẹ̀yìn á rò lẹ́kún ẹ sọ fún pé ẹ lábúrò tó lè fẹ́ pọ̀tìlú òyìnbó ló wà so ẹ máa lé wọn papọ̀ kó máa sọ̀rọ̀ ìyẹn máa fi private number pé wọn ò ní ríra wọn gbogbo ọmọkùnrin tẹ́ bá máa lò ẹ jẹ́ kó yẹ pé arrangement ni o bẹ́ẹ̀ by the time tí bá gba nǹkan ẹ̀kú tó wà lọ́dọ̀ àwọn pípọ̀ yòókù pátápátá then màá wá come out ẹrù yẹn á wá di tiẹ̀ èmi náà á dẹ̀ di tiẹ̀. ẹ jọ torí ọlẹ. I think I want to support that idea. ẹ ṣe gan. èmi gan ok kò sí problem. ẹ ṣe. a wá gbogbo ọgbọ́n tí mo lè ta sí. ẹ ṣe mo dúpẹ́ thank you very much ẹ ṣeun. I think I buy your idea. ẹ ṣe ló ti tọ́ àti lódodo ọ̀rọ̀ mi sì máa padà wá já sọpẹ́. ọ̀rọ̀ ẹ ti já sọpẹ́ gidigidi gan-an. o tí ì mọ ọpẹ́ náà okay now I want to tell you seventy million naira tí mo ní mo gbà lọ́wọ́ owó ẹ̀ ni o. oh yes màá transfer ẹ̀ sí account ẹ̀ owó tá a máa fi ṣe marriage owó tá a máa fi travel out of the country gbogbo ìyẹn èmi ni màá ṣe nítorí pé èmi lọkùnrin èmi ni màá ṣe fún ẹ̀wọ́ kọ́ ló ṣe fún mi oh. so you have to yourself seventy million naira and me. wow ah. thank you. you're welcome. wá pẹ́ ọlọ́run ọlọ́run mi mo kún wá pẹ́ mo kún wá pẹ́ ọlọ́run ọlọ́run mi mọ kó wá pẹ́ ẹni tí ó dúpẹ́ òun ló mọ ọpẹ́ ẹni tèmi lọ́jọ́ gbogbo. báárí jẹ ọkà máa dúpẹ́ bá orí jẹ ọkà máa dúpẹ́ báárí mu ọkà máa dúpẹ́ bá orí mu ọkà máa dúpẹ́ bò ní wá lára ọkà máa dúpẹ́ lẹ́yìn ìnira ìdẹ̀ra ló kù ẹni tí ó dúpẹ́ òun ló mọ ọpẹ́ ẹni tèmi lọ́jọ́ gbogbo mo kún wá pẹ́ ọlọ́run ọlọ́run mi mo kún wá pẹ́ mo kún wá pẹ́ ọlọ́run ọlọ́run mi mo kún wá pẹ́ ẹni tí ó dúpẹ́ òun ló mọ ọpẹ́ ẹni tèmi lọ́jọ́ gbogbo ọjọ́ abímọ ọpọlọ mọ́ra ọjọ́ bímọ pọ̀lọ́ mọ́ra iná ra wúrà kó tó wọn ayé kátó dọ́lọ́la ojú màá rí tó ọ̀tọ̀ ń tọ́kì àná ìgbín o bó ṣẹlẹ̀ òmíràn kí láyé máa sọ ẹ̀sán bẹ́ fún wa tábàdẹ o ohun tó bá ṣe ló máa gbà mọ́ kún fọ́pẹ́. mo kún fọ́pẹ́ mi mo kún fọ́pẹ́ fọ́pẹ́ ọlọ́run ọlọ́run mi mọ kún fọ́pẹ́ ẹni tí ó dúpẹ́ òun ló mọ ọpẹ́ ẹni tèmi lọ́jọ́ gbogbo. ayé kan bínú orí ni àyànmọ́ ti dúró ayé kan bínú orí ni àyànmọ́ ti dúró ibi ẹ̀dá máa dé ó máa débẹ̀ ó ti dájú mọ̀ọ́kún mọ̀ọ́kún ọpẹ́ mo kún fún ọpẹ́ ọlọ́run ọlọ́run mi mo kún fún ọpẹ́ mo kún fún ọpẹ́ ọlọ́run ọlọ́run mi mo kún fún ọpẹ́ ẹni tí ó dùn pẹ́ òun ló mọ ọpẹ́ ẹni tèmi lọ́jọ́ gbogbo.